اللهم صل على عبدك ونبيك محمد وعلى آله وصحبه وسلم تدابر فمولو فترى للآيات يتدفعون عن محمد صلى الله عليه وسلم أني إذن تسواجه إترى نبوى محمد صلى الله عليه وسلم تي أنت فمولو nítorí أخي gbọ́ tọ̀kọ́ àbí torí pé ìtàn náà tọ̀kọ́ ó tẹ̀lé pé ohun tá a sì ń ká láti jẹ òní káwọn olùsàlàyé nípa àtàwọn bá sàlàyé fún wa a ní pé ní kọ́mẹ́tì a sì ní pé ní pẹ̀lẹ́tì kọ́mẹ́tì dókítà ń pàdé nínú ìgbésí ayé ìgbésí ọlọ́run láti jẹ òní náà ní pẹ̀lẹ́tì ọlọ́run bá àlejò ọlágbẹ́fẹ́ dákọ́ ẹ̀kọ́ tó pọ̀ tí yóò gbé sáyé ìṣẹ́ ọlọ́run bá àlejò ọlá àníyànná kéwú débi wípé báyà tó lọ àkọ́bọ̀ tó sàmìyà ìṣàdéhùn tá a nábì báwọn ará màdínà sí ní abẹ́ apá kan àtàkùn ní àkọ́bọ̀ ẹlẹ́ẹ̀kejì nítorí pé ẹkẹ́wó lánàá náà rí pé ẹnẹ́bí bá wọn ṣe àdéhùn kan ní ọdún kejìlá lẹ́yìn tó jẹ́ ẹnẹ́bí bá wọn ṣe àdéhùn kí wọ́n gbà fáwọn ẹlẹ́tẹ̀lẹ́ báyìí àtẹ̀lẹ́ àkọ́bàtì ìhùlá. ṣùgbọ́n báyìí àtẹ̀lẹ́ àkọ́bàtì ìsàníyà ó ṣẹlẹ̀ aṣàlàyé fún wọn náà àwọn kọ́ńtẹ́ǹtì ìgbéyà yìí ètí ń jẹ́ àdéhùn lọ́wọ́ àwọn ará nàìjíríà wọ́n tó fún wọn ní àdéhùn páwọn náà ń bọ̀ wá gbélé. etí ìjọba tẹ̀lé yóò dání lórí jùlọ wọn ni sífàtò lè fi jẹ́rọ ti nàbà wíyọ káàdì sífàtò bá nàbà Muhammad sallallahu alayhi wa sallam ti ṣe ní ọjọ́ sátidé ọ̀sán láì bá sọ̀hábà ti ṣe lọ sí ilẹ̀ habasha ṣùgbọ́n àti yehudi báyìí nábì ṣe ṣe mẹtìrẹ́tì ṣe tí a fẹ́ ṣàlàyé lónìí ní sífàtò lè níjọba tí ìlànà lọ́wọ́ yá báyìí nábì ṣe ṣe ìjọba. àkọ́kọ́ tí akọ́kọ́ ṣàlàyé nípa rẹ̀ àsìbáàbù àlè níjọba tí ìlànà lọ́wọ́ yá kí ni àwọn ìdí pàtàkì tó padà mú ọ̀nà bí kọ̀ǹsídà báwọn náà fẹ́ kó lù ṣe ìgbélu náà ìgbélu náà kí làwọn èdè pàtàkì tí ó ti ànábì lọ kọ̀ǹsídà èmi náà fẹ́ lọ màdínà. Tẹ́mi àti bá gbà bọ̀ láti ìbẹ̀rẹ̀ tá a ti bẹ̀rẹ̀. Àárín pẹ́yìn ìjà fúnra yín tí ó bá jẹ́ pẹ́yìn lẹ́wà nípò òjíṣẹ́ ọlọ́sọ́lọ́ bá wà aláyé wọ́sálẹ̀. Ẹ ní pẹ́ ní Mákà ìgbà yìí pé láti bí ọdún mẹ́tàlá ẹ sì ń rí ọwọ́ gbogbo àwọn ọ̀tá lára yín lára ọmọ yín lára ọ̀rẹ́ yín lára ẹni tó ṣẹ̀wọ̀n lára ẹni tó ṣẹ̀wọ̀n ẹni tó sáfò ní fún wọn tó wà lọ. Sọ̀rọ̀ ẹ̀ láàkiri làákàyè ó fi rinlẹ̀ wípé káàmì náà bá lóun fẹ́ kú òun lẹ́yìn wọ́n fẹ́ kù nílùú lọ sílùú míì ó wà gbọ́sí fáìlì láti ọ̀gbọ́n bá sọ wípé ànábì tètè wọ́n láwọn aráàlú gàgà àwọn náà kó máa bọ̀ wá báwọn ẹlẹ́bí àti ìgbà fún ọ. nígbà tó wá kìí tí ò sí ta tó tó wá sí kìí tó takò làákàyè àwọn ẹlẹ́bí àti ìgbà fún ọ. sọ̀rọ̀ àdàmàdínà gàgà ni wọ́n bá ànábì àdéhùn máa bọ̀ wá. يصل content في بيعة العقبة الثانية. So our courses tó kọ́ sí jíra òjíṣẹ́ ọlọ́run ọba àdẹ́kẹ́ ọlá inú ẹ̀ ni al-ibtila'u wal-ibtihad provocation tá a nàbí pàdé victimization trials tí ó bá nàbí láwùjọ ilẹ̀ ọmọkà òun ló padà tí a nàbí lọ sí ọ̀ṣà kí mo fẹ́ kó lò ṣàlàyé fún gbà tí Khadija kú àti Abu Talib kú lẹ́nu tó sákò Mákà lọ sí ilẹ̀ Taif bí àwọn ará Taif ó tiẹ̀ lè gbà nábì tọ́nà ará Mákà ò bá àwí fún wa pé níta nábì tó pàdé Taif tó fi ti lọ wọn ò nà nábì ní Mákà tó má sì nà á nílẹ̀ Taif gbogbo ará nábì ń sẹ́jẹ̀ ẹsẹ̀ ń sẹ́jẹ̀ sọ̀rọ̀ nǹkan nínú tó kọ́kọ́ jẹ́ kí ọkàn nẹ́bí náà mú kí mo fẹ́ kú ọ̀nà lò ó ní pé wàhálà ti fẹ́ pọ̀ jù wàhálà ti fẹ́ pọ̀ jù ṣùgbọ́n hadithi tí afáwọn bìláàlú gbà wá tó nínú gbàtà nẹ́bí wọn kú ní mọ́kà lọ́sọ̀ wa lọ nàìjíríà nẹ́bí ń ṣépè láwọn ará tí dáwọn ará ọ̀tá àwọn ọ̀gbọ́n ọ̀tá mọ́kà tọ́lọ́ mẹ́lẹ̀ à ń ṣe ìbẹ́ta ní وعتبة بن ربيع وأمية بن خلف طبعا أمية لكن متأخر بان بان في بان ولو كيف بدأ من المسكين هو أن كما أخرجونا من أرضها واللي وقول هو واللي وقول لي أوتي ولصي إلى أرض الوراء أوتي ولصي أرض أبي يعني الوراء المدينة ìlú tí àrùn pọ̀ sí kò sáwọn mọ́kà ìlú dárùn pọ̀ sí ni màdínà jẹ́ anábì lọ́ṣà gbogbo màdínà Aisha délẹ̀ màdínà àárẹ̀ kan ṣe wọ́n wọ́n fẹ́ lè gbogbo tí ń jẹ́ wọn ara wọn ó pa máa ń bá gbégun lára ni. anábì padà wá ṣàdúrà pọ́nlẹ̀ ọ̀gbọ́n kó àrùn tí ń bẹ màdínà kú ọlọ́sọ̀rọ̀ wá kó àrùn kó ọ̀gá àrùn tí ṣe ń bẹ́ẹ̀ náà ní nípa ìpè ní malaria madina àtẹ́lẹ́ náà tí wọ́n ń sẹ̀. wọ́n láwọn bá lókè wọ́n lápadà wá gbàdúrà lẹ́jọ́ náà wá gbé àrùn yòókù ọ̀làrí mahadum pé àwọn ará mákàlẹ́ wa kò ń lu wa wọ́n ti wá lọ sí àrùbẹ̀rù bàbá ìlú àrùn. tí ó túnmọ̀ pé ànábì náà bá tí kò tí ò bá ṣe wípé wọ́n lè mọ̀ kò ní nínú àwọn àṣìbá àwọn courses tó kọ́sì kànáàbí padà wá consider option migration kúrò ní Maka lọ sí Nàìjíríà onígbà nàbì ti fọkàn balẹ̀ wípé Nàìjíríà ti pọ́lísì pé dáhà lórí ìjòkó ẹ̀ máa bọ̀ wá. ìyẹn náà ni kọ́ńtẹ́ǹtì bẹ́yà àlàáfàdà ìwúlẹ̀ wọ̀sán ní ẹ̀ àwọn alámọ̀dínà ti fọkàn náà balẹ̀ bẹ́yà tó ẹ kọ́dọ̀ àlọ́ ń bẹ láti tipẹ́tipẹ́ ni a ti sún ẹ́ jíjá wa ẹbí báyìí lọ kò sí wàhálà ń bí ní màdínà o ẹnìkan kan ò tí ẹ lè sọ pé gbogbo bá tiẹ̀ lẹ́bi àti dà fún ni. sọ kàmínà bí balẹ̀ tó fún dábò màdínà dáhàrọ̀ ó ní bí dàgbàsókè dáhàrọ̀ sì gbọdọ̀ dàgbàsókè nítorí pé nígbà lẹ́bi ní ó dìnnà kíkú kàwá ìdòkú mákàlà dáhàrọ̀ ànábì dáhàrọ̀ gbọ́ ayé ni tí ànágbà wa ń bẹ ní mẹ́ta fún thirty years tí o sì yíò jì kí n lọ sí gómìnà tí n bẹ̀rẹ̀ jẹ tó ń sẹ̀mí pọ̀. ọlọ́sìn ní kàkàkì ní màdìlá àgbà tí ẹ̀ báyìí ọlọ́sìn ní kílára kò fọ́ káríkàtì. sọmọ olóṣèlú kàlùmábì tó padà fi lọ sí màdìlá ní wípé òjò odò hìmáyà lè dá àwà tí mi sì ti kú dá tó lọ kí ìlú àlùmọ̀ sẹ́yìn security yóò fún dá lọ́pọ̀ bákan náà nínú àwọn ìtọ́túnjẹ́ká nìyẹ́bí kọ̀ǹsídà tó kúrò ní ilẹ̀ Mẹ́kà lọ sí Màdínà àtàkìlì ìwọlé ìkhraj àwọn kẹfìrí kan nábì nínú àwọn kẹfìrí Mẹ́kà ń wò tàfà nábì aráàlú àwọn tán láwọn fẹ́ gbà àkọ́kọ́ ọjọ́ kan nábì méjì àwọn ará Màdínà àwọn tí ó ẹ̀kejì ọjọ́ táwọn káàlẹ́bí tó fi ti wọn sẹ́wọ́n túgbà nígbà tí ó di ọ̀gọ̀gà báyìí fún káàlẹ́bí máa bọ̀ wáyé wà. alábẹ́ ti di mẹ́gàlá wọn lè fún tàbí ẹ̀sìn tí wọ́n sì ń gba létí tí wọ́n káṣe fi ṣe ẹ̀yẹ. ìmọ̀jọ́ àwọn sábà fún kí n bẹ̀rẹ̀ máa lọ táwọn kí n mílí sí ọlọ́run jẹ́ láàmú. ní ọ̀rọ̀ sí títọ́ kọ́sì káàlẹ́bí ní ẹ̀dá máa ti ṣí àwọn mùsùlùmí fìtílà ti pọ̀ n ò bá àwọn mùsùlùmí jà nítorí ayé torí ẹ̀sìn mi. ní ìlú fatíyàwá Aisha ń ṣàlàyé rizin táwọn ọmọ mẹ́lẹ́ fi ń túrùpù lọ sílẹ̀ Madina ń gánà lọ́wọ́. yàrá Aisha ní كان المؤمنون يفر أحدهم بدينه إلى الله تعالى وإلى رسوله مخافة أن يبتل عليه. فهم من لنا وبوان سالس مدينة gbogbo wọn bẹ̀rù kí fìtínà máka máa gbẹ̀sẹ̀ lọ́wọ́ àwọn ìgbàlódé ibi kọ́lọ̀ ń sáànù yẹn fìtínà bá pọ̀ ó lè gbẹ̀sẹ̀ lọ́wọ́ yẹn sọ̀rọ̀ tí ń ṣe bá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní ikú máa sọ bá má. ìfọ̀kànbalẹ̀ náà níwọ̀nba ó ní éèdì tí ó éèdì rẹ̀ sí wọn náà sí. wáyé nìkan tó ń pàdé rẹ̀ mọ́sálásì ọlọ́run bá àlùkò ọlá fún níwọ̀nba ìfọ̀kànbalẹ̀. bàtà ó gé bọ́mọ̀ kásìkan ní òtù kankan kóbì kankan ní kẹ́míkà pẹ̀lẹ́ bí àsìkò tó fẹ́ kí ìrun náà nígbàdàn òkú wá ni ó accept steadfastness yẹ torí ẹ̀ ní wípé tí fìtínà bá pọ̀ jù ara máa kú lẹ́sẹ̀ ní táwọn sàábé wá gbọ́n mà ní pé à máa pé fìtínà tí ń ṣe wáyé fìtínà màhálì local fìtínà ni tàbá débùn mi kò ní ṣẹlẹ̀ ẹjẹ́ àfẹ̀kan sálọ̀ wọ̀ ní ẹ̀ tí fìtínà òfin ní bá ẹ̀sìn wa nínú àwọn mímú tí ó tún bá àwọn ọmọ ènìyàn ní lábẹ́rẹ́ sí òjíṣẹ́ ọlọ́run ní bí a máa lọ màtíríà sí. wàhálà táwọn ará Mákà ti wá fi bá wọn lò ti kọjá àlà ọlọ́run ti padà wá yọ̀ǹda káwọn náà máa fi sí wọn bá wọn jà ṣùgbọ́n àwọn náà ni wọ́n jà inú ìbàjẹ́ mi gbọ́dọ̀ ní nípa àpè ní mọ̀ tí ó láwọn kúfọ̀ kàbáyà tí ó ní nǹkan díẹ̀ kúrò náà nígbà. títí èyí bá tiẹ̀ ń lọ yẹ kí n lè jà àti wá láwọn supporters tí wọ́n ń bẹ nílẹ̀ Madina aṣọ fún wọn lánàá pé nínú bùnúbìrì bẹ́yà nínú àwọn atrocities tó wà níbi bẹ́yà làákọ́rà sàá ní mi lọ́wọ́ so mọ́kà ò dé ìfà láti gbọ́dọ̀ nígbà tó bá ti bá lọ sílẹ̀ mọ́tà yàtọ̀ sí pẹ́lú àwọn ọba àlejò láti ẹ̀ tí wọ́n fún wọn ní ọ̀nà àjùlọ. sòdìsíṣẹ́ àti lọ sí níjíríà yìí ó ti wà lónà ó ti wà established láàrin àwọn mùsùlùmí ndókòwò gáwó lọ tí à ń tani ọ̀pọ̀pọ̀ lọ ẹgbọ̀n wọn ní ká lọ ẹgbọ̀n wọn ní ká sí ní ìlọ́kù ṣùgbọ́n that decision and image that we are going to migrate. so àkọ́kọ́ àìmọ̀ hajj ẹni tó kọ́kọ́ ṣe ìjìnlẹ̀ ní àwọn òṣìṣẹ́ náà ọba àdìjọ ọ̀la náà sàájú òṣìṣẹ́ náà ọba àdìjọ ọ̀la ẹni wọ́n sábà ń fún ọ̀nà ẹ̀rù ọdún ọmọ ìtàhálà àti wọ́n sàlàyé ẹ̀fọ́ tó ń gbé ẹni kọ́kọ́ lọ sí ìjìnlẹ̀. wọ́n jẹ́ tí ń bẹ́ màjínà tí ń kọ́ wa náà màjínà kéwú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lábẹ́ àṣẹ òṣìṣẹ́ náà ọba àdìjọ ọ̀la. láwọn ọ̀tá iṣẹ́ ọlọ́run tí ẹ fẹ́ máa jẹ́ tí mo fẹ́ kí ó ṣe jẹ́ náà ń bá dà. ìfẹ́ ní máa yọ̀rọ̀ pé èèyàn méjì ń jà ẹ̀lẹ́fẹ́ ti sọ̀rọ̀ dàbí wọ́lọ́wọ́lọ́ lágbára láti mú sábọ̀. ìrẹ̀lẹ̀ ẹ̀kọ́ tàn kó bílẹ̀ ni tí wọ́n ti wá tó wá tó ń lé òun nǹkan mi ò dùn. mo ti ní ọjà kọ́ ju mi ọ̀rẹ́ nàní. mo tó ń lé ọ tó wá dàbí sẹ́yìn tó wá lé ọ ni. ẹ náà sàá bí àkájẹ sí sápò máta àwọn ọ̀gá ti yọ àwọn ọ̀gá mẹ́lẹ̀ ìgbà kan lọ́wọ́ yín ẹ̀dá kankan Ummu Salama lọ́jọ́ ìlọ́ọ̀dà ara náà Ummu Salama ń jọ́nà lọ́wọ́ wọ́n sì ń bẹ pẹ̀lú Abu Salama Abdullahi Abdul Aziz Makhzumi ń bọ̀ kọ́ wọn àkọ́kọ́ àwọn alákọ̀ọ́kọ́ fẹ́ jọ máa lọ sí hijira. Ummu Salama wa ní fámìlì àwọn ṣe jíjẹ́ nù fámìlì ìyàwó nù Abu Salama ẹ̀fọ́ sọ̀rọ̀ wá sí ẹ̀sìn rẹ̀ à ń bí wọ́n fẹ́ gbọ́ máa dáhùn àfàyè ilé ìfún ọ máa dá ìjìyà rẹ sí lọ àní fàyè kan máa wá ìyàwó rẹ tẹ̀lé ọ̀la. ọlábà sì ní kẹlẹ́gà èyí fi mọ̀lẹ́bí ṣeré nígbà tí ẹ̀yin àti ẹ̀jẹ̀ kà tí mọ̀lẹ́bí ìta bá wá fẹ́ mọ abàyẹn jà á gbàgbé tí ń bẹ láàrin àti ìhùn á dìfẹ́ǹdì dáàtì tribalism ni ó dìfẹ́ǹdì níta awakọ̀ àti lórí dàáyà nígbà táwọn fámìlì ìbànú ìyá ọmọsálámà tí wọn gbà tó ọmọsálámà gbé kúta ìlọpọlọ sí jíra báwọn èèyàn àgbósálámà náà sì dìbò tó wá ọ̀dà sóbìlẹ̀ ọmọ tó bí fún yìí tẹ́ ẹ̀ bá gbà kíyàwó wa bá ọmọ ọkọ rẹ̀ lọ ẹ bá tọmọ wa. Àwọn ń fa ọmọ àbúsálámà láàrin mọ̀lẹ́bí wọ́n fẹ́ lè já lápá. Àwọn sọ̀rọ̀ bí oṣù kí ẹ̀ kí lè yá àbúsálámà ó fẹ́ kí àwọn ẹbí mi ti láì lọ wọn ó wọlé kò tiẹ̀ wọ́n lọ tẹ̀ wọ́n lọ bí akẹ́kọ̀ọ́ yẹn máa mọ ọ̀rẹ́ mùsùlùmí tèmi ó wá kú bí mùsàlámọ́ ṣe òun ò tiẹ̀ kẹ́kọ̀ọ́ ẹlọ́mọ ẹlọ́mọ yẹn ló yọ ọ náà ti yèmí lánàá. mùsàlámọ́ ò lọ sùn di wípé wọ́n padà gbẹmọ lọ́wọ́ wa àwọn fámìlì àmùsàlámọ́ àwọn fámìlì tiẹ̀ ló kó bá ọkọ rẹ̀ lọ tọ̀fọ̀lẹ́kùn bẹ́ẹ̀ وزوجها وابنها ẹni ẹgbẹ́ ẹ sí kò pé wàhálà kan ṣẹlẹ̀ wọ́n lé ìyàwó síbi kan ọmọ ń bẹ́ẹ̀ bì kan ìyá ń bẹ́ẹ̀ bì kan ẹni tí kìíní wọn bá lọ́kàn jẹ́ kò ní mùsálámà kò lọ́kọ̀ má kò tó rí ọmọ má wọn ní ojoojúmọ́ tí ìyàlẹ̀ kan bá ti wá bẹ̀rẹ̀ sí máa yá mùsálámà wà bọ́ síta ìmọ̀ wá sọ̀kọ́ fọmọ tí ò rí mẹ́tẹ́gbà lọ́wọ́ fọkọ náà tí wọn ò dé káwọn àti ẹ̀ máa jọ bẹ́lá ọkọ̀ òṣèlú mẹ́tọ̀ lápò ẹ̀sìn ni wọ́n torí ẹ̀sìn parí tiwọn. Dùnú pé ó ní Umu Salama sí ilé ẹ̀fọ́ lọ́kọ̀ mo ti ọ̀dọ̀ kíkà. After ẹ̀kọ́ kan náà kí wọ́n lè fẹ́ sùn fún bàrà ẹ̀. Làwọn fámìlì Umu Salama náà ẹ̀rọ máa lábọ́ kọ́ rẹ̀. Ó lè wọ́n lọ gba ọmọ ọ̀dọ̀ àwọn fámìlì ọkọ̀ inú àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sáwọn sàádé nù nígbà tí wọ́n fẹ́ máa kó lé. Sùmẹ́ẹ̀bù ni wọ́n ní Sùmẹ́ẹ̀bù ara Róòmù ni ṣùgbọ́n Mákà ló pè. Ó sì tajà ní Mákà ọlọ́run ní ó dolówó ní Mákà. Yàtí òde Mákà kò gbé ìgbàgbọ́ Mákà. Lásìkò títí ó ti gẹ́gẹ́ báyìí ó ti lówó ti pọ̀ àtàrà bísíǹnẹ̀sì tó ṣe ní Mákà. Àwọn mẹ́ta ni wọ́n ti sùn ébùwà lọ́kọ̀ ẹgbẹ́ ní kílẹ̀ múlẹ̀ mú. Ìlú ẹ ti wá dodo ọdún wá sọ́wọ́n wá kú òdu wa lọ sí ìlú mi. Ayé àgbòó lọ́wọ́ rẹ̀ ó ní ẹ̀ka kó gbọ́ ẹ̀rọ ìdá fún ẹ̀sà fìmẹ́lẹ̀. Ẹ bẹ́tẹ̀ kí ẹ wá lọ kó sí bísínẹ́sì. Kí bísínẹ́sì rẹ̀ wá pọ̀ ó wá ní bàbá ń owó tí mo rí nínú bísínẹ́sì mi àbí ní kí n rán lọ́ọ̀sìn. Mi ò dáwọ́ fún yín. Ìlẹ̀ ń lọ ìtòlú wọ̀lá ìrẹ́nu fún ọ̀yọ̀ǹda rẹ̀ tọkàntọkàn kẹ́sì lè bá a. Tókọ́ kẹ́sì bá dé nǹkan mi ò ìsì. Bí làwọn sàmì náà ṣe, kò sẹ́ni tó kó lọ níwọ̀n. Màdínà lọ bẹ̀rẹ̀ bísínẹ́sì ní Màdínà. Ọlọ́run sì dá a padà fún wọn. Débi kí Màdínà èèbù dé Màdínà. Tó bá ànábì ní Màdínà. Ìwáyà mi ní ànábì ti máa ń tó ṣẹlẹ̀ ṣáájú kí Sùwẹ́ẹ̀bù tó dé. wọ́n tẹ̀lé sùúrù ẹ̀bùn lónìí à ah, wọ́n mọ̀ láwọn ò ní jẹ́ kí n rí jẹ́ láti tí ì bá kó tí mo ti pa látọ̀dún yìí lẹ̀ méjì ti kọ́ fún wa. anábì lọ́la bí àlùbá yìí ó ọlọ́run lọ bá tajà ọjà rẹ̀ sì ti ní èrè tó pọ̀. fọkànbalẹ̀ owó àwọn yóò padà sọ̀rọ̀ tajà fún ọlọ́run wa sọ ayé àkàlẹ̀ yìí pé nígbà àwọn ìgbà ọlọ́run ẹgbẹ́ yọ̀ǹda ẹ̀mí rẹ̀ pé à bí a fẹ́ torí kí n lè bá àlẹ́ sàn ọlọ́run sí tẹ́lẹ̀ báyìí pé ọ̀dà fún yín. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló làwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sáwọn sàádé mi nítorí báwọn àwọn tí ò rí mi lọ làwọn tí wọ́n já àwọn ọ̀rẹ́ nílẹ̀ mọ́kà tí wọn ò ní màlẹ́bí tí wọ́n lè pèsè ìdíkọ́sọ̀ báwọn tí ìsara mẹ́kà tẹ́lẹ̀tẹ́lẹ̀ bóyá wọ́n ni wọ́n wọ́n padà wá ọmọlúwàbí wọ́n sì bẹ lábẹ́ ọ̀gá wọn wọ́n wá láwọn gbà síláàmù wọn ò lè fi tọwọ́ tẹsẹ̀ rí síláàmù pàtàkì àwọn yìí díẹ̀ ní òfin lẹ̀ alágbàdà sàdúrà fún wa ọlọ́run sì gbọdọ̀ wáyé wọn wà nígbàdà alágbàdà fún nàbìnà. ìgbọ́n níbi tá a rí fún wa pé afẹ́ describe ìjírà láti gẹ̀gà fún wa láti fẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn àyèkù. níjọba tó lọ sí orí sọ́nà lọ́wọ́ aláìyí wa ilẹ̀ Màdínà. ìjírà ìdíṣẹ́ lẹ́yìn ìgbà tí ànábì ti rí yíṣẹ́ fún hijira ẹgbẹ́ tí a sọ lẹ̀ ọmọdé àwọn kọ́ṣíṣe tó wà pẹ̀lú èdè ànábì ànábì fẹ́ lọ hijira ọwọ́ ẹ̀ lẹ́kẹ́jẹ̀ lè yí lọ́sọ̀ pé àsìkò tí tó sásìkò bá yẹ àwọn sọ̀rọ̀ tí ọ lọ fún. àtàwọn sàábìrin náà tó lọ ọdún àti sùnìkù lọ gba ìwọ̀nba lọ́wọ́dọ́ ànábì kí mo fẹ́ máa lọ ànábì náà wọn ni ọmọ lọ sí i àjọ wọ́n ní bí oṣù mẹ́fà làlábí ń bẹ ní maka lẹ́yìn táwọn sàábé ti wà ní màjìlá náà ń bẹ lọ́sẹ̀sẹ̀ lọ́fẹ̀. ọ̀njẹ́ dásìkò ìṣe tíra níbi náà wà tó yóò sì lẹ́kọ́ sí tí ó mú àsìkò tó báyìí. kí lásìkò náà ń tọrọ ọkùnrin ṣe ìbẹ̀rù ti sẹ̀yìn. mọ́tà ni mo ti fẹ́ kí ẹ̀sìn ọlọ́run pọ́n kó o lè rìn sí jẹ́ kúrò láyé wọ́n ti kú ní káwá lọ lé ẹlòmíì dẹ́yìn òpálẹ̀ òun papọ̀ àlè dẹ́yìn òbàbàrà wọn bá àbàrà rẹ̀ dẹ́yìn òmáyé rẹ̀ wọ́n máa yẹ àwọn tí wọ́n ń gé ní ẹ̀ inú àwọn ọ̀tẹ́ ọlọ́run tó wọ́n àti ìsìn láwọn ará màtí mẹ́ta ń gbádùn Islam káwọn ará àwọn èèyàn ń kó lọ́dọ̀ nítorí bá nàbí wọn sì ń bẹ láyé. táwọn bá ti gbà wọn nísìn táwọn láyé ojú wọn dá. bẹ́ẹ̀ náà kò yé wọn ni sọ̀rọ̀ láti báyìí ẹlẹ́bí láyé ẹsẹ̀ ọlọ́run ọba kú kò sí ní èkó. èyí ò ló fà nínú ọjọ́ ogun oṣù kìí. na nínú tá a fẹ́ sàlàyé fún wa insha Allah ní tẹ̀síbi àwọn ogun ànábìjà ànábìjà àmú ya nù ẹ̀ àwọn sàlàyé àwọn ẹ̀kọ́ ńláńlá ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀kọ́ sílá àmú tá à ń yé lónìí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ṣẹlẹ̀ nígbà tá ànábìjà ọjọ́ ogun ọ̀rẹ́ inú àwọn èèyàn tó ànábìjà ó jọ kódà wọn náà máa ń fẹ́ ẹ máa ń rò sá àwọn ẹ máa ń sì mú fún wà láyé. nínú ọjọ́ olùdókòwò náà la kà mọ́sá àdébùn ọ̀rẹ́ rẹ̀ àwọn mùsùlùmí kan wá rò bí ibà àgbàdo ó dá ọkàn ọkùnrin ó dá inú ìlú lóhùn sí Islam náà tó kù. sọ ayé ayé lóbi. ما كان محمد وما محمد إلا رسول قد خلت من قبل الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين في محمد يريهم kìí ṣe kankan ju ànábì ọlọ́run kan lọ táwọn ànábì tó pọ̀ lọ́nà tí wọ́n ṣáájú ẹ̀ tó bá wá kú lónìí tó yọ̀ ẹ́ kú tó bá wá kú lónìí wọ́n pa ó méjì náà ni bàbá ńlá mi yàn mọ́tì bí sẹ́yìn fi máa dáadáa báyìí ni tàdàdà tí ń lásìbà bùwá lọ́jọ́ wá àìlọ́run. تعددت الأسباب والموت واحد أبنا ومن لم يمت بالسيف ẹni wọn bá fi dàbá mẹ́tàdé ọkọ ìròyìn ní òkúkú mi kọ́sàtì kú náà ni ó lásìdẹ́ǹtì owó lọ́mọdé àfọwọ́ gbogbo àwọn àdáhùn ọ̀sà kúlé. amálámíyà mọ́tìmí ìsàn ẹni ọba kúkú ìdá mẹ́tàdé ọkọ ìròyìn ní òkúkú nǹkan mi tá a dàdà ti rí. السباب والموت واحد تعددت الأسباب والموت واحد أباني ọ̀nà tí yẹn ń gbà kú ló yàtọ̀ ikú kan náà lànà tọ́ba afa ìmáàdà bá nàbì bá kúkú àìní wàhálà tọ́jọ́ tí àwọn kò tí la bá tiẹ̀ ká ni nǹkan lọ bí tó máa la àákọ́ bí kún ẹ wà lẹ́sẹ̀ sí náà. Àmọ́ yẹn ń kọ́ lẹ́bẹ̀ alẹ́ àkẹ́bẹ̀ níbà lóhun òṣèṣẹ̀ mọ́ torí pé Muhammad kú. Fàlẹ́ àdúgbò ńlá àṣẹyà kò sí tí ó di ọlọ́run kò nínú ọ̀rẹ́ ọlọ́run náà ló tiẹ̀. Kò sí tí gbà sílámù rẹ lé ọlọ́run kún lórí. Káyé gbà sílámù yóò wá di ọlọ́run. Ẹni bá lóhun ò dúró lórí sílámù pé ànábì kọ́ ní sìn ọlọ́run sàlẹ̀ sàn. Dídá àti lọ ni pé àwọn kẹ̀lẹ́ àìkú ànábì àti kíkó ànábì kọ́ ní òní ní kẹ́sì ọlọ́run adẹ́má. àwọn ará fi làákàyè kékeré tí ó ń bí ẹbá tó jẹ́ kéfìrí yìí làákàyè rẹ̀ ò lè pín. ẹni jẹ́ kéfìrí làákàyè rẹ̀ ò lè pé tó ti mọ̀ ṣe. ẹni tí ó lọ kọ́ tó dà wọ́n kò máa sùn tó wá sí wákò. àwa lọ ní agreement ibi tá pàdánù. tá a ti wá pàdánù

aṣọ míì ló wọ̀ wá ká má bá àmà péṣù ni. gbogbo tí yóò bá jẹ́ conclusion tí ò ní má dájú kò fọwọ́ sí. nítorí wò ni pé a ní ẹ múlẹ̀ ó wá wá ń gbọ́nà lọ́hùn ó lóun wá láti ilẹ̀ nájìdì ó sì wá níwà àgbàlagbà ni a máa ń pè ní aṣèwéfó ànájìdì àbá àgbàlagbà ni ànájìdì ó náà ń bẹ́ẹ̀ jókòó. mo rà péṣù ìṣẹ̀lẹ̀ ìjòkó yìí ọlọ́run ọba àlejò ọlọ́run ìfànù àǹfààní wípé wáyé ní ẹmúkòrò bí kàlàbí ìnà káfàró èrò òṣèlè túkà ọ̀yà kòtò lóòkà ọ̀yà òkúrè jò wàyà mùkúrò òun àwàyà mùkúrò ìwọ́hùn wàlúwà mọ́kọ̀ ìrìnà ìrìnà kéré ọlọ́yà nàbì sọ̀rọ̀ rántí ìlú ìyẹn nígbà táwọn kẹfẹ́ yìí lọ ìjòkó ọ̀tẹ̀ lé ọ lórí ìjòkó ọ̀tẹ̀ wọn àkọ́kọ́ ọ̀sán tẹ́lẹ̀ kankan kan wà ní ilé ìwé ìtura ẹ̀mí àmì ńlá ṣe nǹkan bí kí ẹja sọ sẹ́wọ̀n bẹ́ẹ̀ kan ṣe pé ọ̀sán ká sọ sẹ́wọ̀n wa kọ́ ẹ̀ ṣe òun nàìjíríì àfẹ́ àgbàjìdínà wàlúwàyí máa ń ha dáadáa kọjá láàyè wọ́n bá ní pé ẹ̀sọ́ sẹ́wọ̀n ní òun ní òun láàyè ní òun والله لئن حبسهم كما تقولون ليخرجن امره من وراء الباب tó bá sọ sẹ́wọ̀n ẹ̀wọ̀n náà ni ó ti tà jáde góra lẹ́sẹ̀ yìí ṣùgbọ́n wọn lọ sọ Yusuf alayisalaam sí níbo ló ọ̀rọ̀ ti jáde nínú ẹ̀wọ̀n náà ló ọ̀rọ̀ ti jáde nínú àwọn tó pè sí Ọlọ́run nínú ẹ̀wọ̀n ló padà lọ wo oyin rẹ̀ fún ọba kò sí bó ṣe lè láǹfààní àti láwọn méjì náà iṣẹ́ ọ̀nà iṣẹ́ ọ̀nà ni àwọn kan ṣòfò tiẹ̀ iṣẹ́ ọlọ́mọ wa bẹ̀ á máa wá fi wọ pàtàkì òun ló ṣùgbọ́n jọ́sí o nígbà tó lòun fẹ́ di iṣẹ́ ọlọ́lọ́ ṣòfò kọ̀ǹgbìnsì wọn ká wá ọ̀ṣà. ọ̀ṣà ẹlẹ́ẹ̀kejì dátúmọ̀ ìgbàlè kóòlù àti ẹ̀fẹ́ mọ́lá ẹ̀ bá lè kóòlù fún wa ló wá ṣẹlẹ̀ ọmọ mà ń lẹ́nu gan ẹnu lásán báyìí gan ẹ bá lè lọ sí ilẹ̀ tí ò sẹ́yìn nìkan bẹ́ẹ̀ ni ó ní olófẹ́nu rẹ̀ kó yẹn jọ padà Àbújá lè ẹni bú nínú àwọn ọ̀gá ọ̀gá ànábì amúrò màhìnsáàmù òun ló wá mú ọ̀sán ẹja àti ẹ̀pájì. Àwọn yà lórúkà, àwọn ẹlòmíràn láwọn ó gbogbo wọn sì jòkó ń wọ̀ lé ọjọ́ náà wáyà mùkúrú náà wáyà mùkúrú ńlá wọn ń gbèdé lórí rẹ ọlọ́run sì ti ń pilani nǹkan míì lórí rẹ ọ̀rọ̀ ọ̀fẹ́wọ̀ ìbàdìrí má bẹ̀rù lórí pilani ọ̀tá lórí rẹ má jẹ́ kí pilani ọ̀tá lórí rẹ kó àfẹ́tì ní kí pilani ọlọ́run kí wọ́n máa wá. tí wọ́n bá ti gbọ́kàn lékè kò sí bí ọ̀tá ṣe lè máa pilani tó pilani ọlọ́run ní òbórí kò sí wàhálà wàyà mùkúrú náà wáyà mùkúrò lá. Sọ́ni tí wọ́n ṣe ń dédé lórí ìrìn lọ́wọ́ ọba náà ń pílánì dáadáa tí ó ṣẹlẹ̀ lónìí. Pẹ̀lú àlàáfíà òfìlì mákìrì, abáni mákìrì ò ní kílè, strategy náà kílè. So wọ́n ń strategize ilé ọ lórí. Ọlọ́run náà ń strategize ilé ọ lórí. Ọlọ́run ni ó sẹ̀. Sọ wọ́n ti wá àkíyè ní dáàbò náà táwọn pàdé mi ó kò sì ní tọ́lá àlóyè náà ní láti ọ̀sán náà pílánì lásìkò bí àsìkò báyìí alẹ́ wọn sì láwọn ó sè ọtún wá ní táwọn ọba wa gbà lábí àwọn oníkẹ́mi kápá tó gbogbo mọ̀lẹ́bí kọ̀ọ̀kan nínú mọ̀lẹ́bí mẹ́ta ní ìfọwọ́ sí yóò wá dẹligéètì individual kọ̀ọ̀kan nínú fámílì gbogbo individuals wọ́n wàá mú ìdà lọ́wọ́ wọ́n wàá lọ fi ń náà lábẹ́ ní wà. so mọ̀lẹ́bí ẹgbẹ́ bá ń jà ní mọ̀lẹ́bí ẹgbẹ́ gbogbo nàìjíríà lọ́wọ́ pẹ̀lẹ́ ẹgbẹ́ gbogbo nàìjíríà táwọn. ìlú ọmọ ní ní option than to ask for beer. àwọn wà rẹ́dí àti sàbíyà fún un. wọ́n rí láwọn abẹ́ lọ́sọ̀ pé fámílì àlẹ́ bí wọ́n bá gbogbo mẹ́tàjà ọ̀sẹ̀ kùnú. àbújá ìlú wa Anda lọ yóò sì rà lọ́la jì ẹnu kíá nígbà tí wọ́n rí sọ̀rọ̀ kú sàn àbẹ̀bẹ̀ òkú máa kó wọn lọ́la ìbéèrè sọ̀kalẹ̀ sánmà sílẹ̀ lẹ́sẹ̀ ìbéèrè ìyá ẹ̀yà ju yàrá ẹ̀ sọ́lẹ̀ tìlọ̀ ìbéèrè yìí kẹ́lẹ́ fìdé fún èdè ọjọ́ náà kí á dàná lé wọn máa ń mọ̀ sí yàrá yìí àsìkò yìí ti rí àjẹ ti wáyà wọ́n sàlàyé fún àmì báyìí báyìí báyìí báyìí ní tí wọ́n ti mú wọ́n sì ti ra àwọn òsè lálẹ́ so alẹ́ yìí náà lọ́gbọ̀dọ̀ pò ẹ lápẹ́ mọ́jọ́ aṣọ́nù ó dà lẹ́nu wá kúrò ní ibi kíákíá títí bí yóò sàlàyé tí ó ṣẹlẹ̀ fún wa alábìyẹ wa kò ní mọ̀tàkùn ní à bí ẹni tó lu nìkọ́ ìnáyà máa ń zeli àbíbákẹ́ lọ sílé àbúbákẹ́. Iko malamin ko kuma ne ya fanda alhadu hada khuda ogun ló wà nílẹ̀ yìí ẹni ọ̀gá sì lè tí ogun kò lè rí kan sí. Àgbà àwọn ẹ̀kọ́ ní òkè tẹ́lẹ̀ a máa yọ lọ́sọ̀ọ́ ìgbà níbi jẹ́ ìmọ̀lẹ̀ ìdílé kan Alaska ni. Shortcut. <laughs> Ànábì ìwé mọ́ta kan ní àlè ilẹ̀ bẹ́ẹ̀ tí máa ń sì lọ́dà. Ó lọ bá Abubakar lásìkò tá abubakar gbìn yé sábà rí ànábì àfẹ́rítọ̀ ọ̀sán báyìí náà fi àsùn dẹ́rẹ́ tó lásìkò lásìkò ọ̀sán ní àwọn tó lágbára àsìkò kí ni kọ̀ọ̀rọ̀ lẹ́mọ́ ń sùn ní o kódà bá ní sọ̀rọ̀ lọ́wọ́ ti sọ́ọ̀bù ní kété kíkíní kọ́ kẹ̀rù wájìbù ni kẹ̀rù lálọ́ tún wọn o kẹ̀rù náà wájìbù ni kí wọ́n sun wọn ẹ̀yà ayélujára sí ara wájìbù ni àsìkò nànàbì wà lọ́ bá àsìkò ànábì tó dé làbá ti sì dé ṣé ẹlẹ́bi ìdá àdàlà mi kò dá tiẹ̀ lẹ́nu wá sọ pé àwọn tó wà nílẹ̀ kẹjá nìyẹn ṣe ọ̀rọ̀ yìí ni àjẹdá alákẹ́ ẹ̀fọ́ kan balẹ̀ fámìlì mi náà ní ìdẹ́gbẹ́. Ètò ìgbà yẹn lẹ́gbẹ́ jáde bí o fọkàn táwọn rákìsì díẹ̀ kù. Ìgbà míì ní ẹ̀ka lè wá lé tíyẹ́ kọ́ta alẹ́ náà ní ó lọ gbé ẹgbẹ́ aláàjọ kájí ìtàn náà wà lóòtú náà lẹ́kọ̀ọ́ ọ̀tá lẹ́hìn náà ni wọ́n gbé bá wọn láti. ọ̀rọ̀ ti wá yà òfúmá ìbùnà tá àyà wọn máa ní ní bẹ́ẹ̀lì. nínú wáyà ni Aisha ní àwọn àti àsìmọ́ra nìkan làwọn ń bẹ ní dọ́là lọ́pọ̀lọ́ bàbá mi. ọ̀rọ̀ ti wá ní àgbẹ̀dẹ̀ ní kò ti yára yìí ọlọ́run ti sọ àsọ̀ọ́lẹ̀ kánú báyìí ká máa lọ lóko. kíkẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nígbà tí àgbà kan ṣùnà pé àwọn tìlábù ti lọ ra rànkúmí tó lè rìn àjò tẹ́lẹ̀ títí ń fún lóúnjẹ láti ọ èèmọ̀ àtúntọ̀ kí wẹ̀n ẹ̀rọ náà ti yẹ kọ́ o káà máa lọ. ọwọ́ dúró travel plan nǹkan ní máa ṣe àlùlẹ̀ ní pílánì wàá lọ sẹ̀lẹ̀ sí wọn adábìlá sì fi jọ. mo plan tí wọ́n dúró kalẹ̀ ní pé. alẹ́ làwọn kú mi. Torí a ti wà nínú ogun nísìnyí. Mi ò sì kí ń rìn fatafata nínú ogun o, ọ̀rọ̀ bẹ̀rẹ̀ ewu ni o. Torí má jà màsálà ń ṣe. Kò yẹ nísìnyí, ọjà díẹ̀ ọ́ sàájì ẹ̀ ni. Kò sẹ́ni kan àwọn akọ akọni ṣe kódà bóra ká ẹgbẹ́ wọn náà má jà màtàlì ẹ̀ má jà màsálà. Òun lẹ̀mí èèyàn fi máa ń pẹ́ lábẹ́ ọ̀kadà wọn náà. Alẹ́ làá kò ní nínú tó súnmọ́ kìrìẹ́sì wọ́n ti mọ̀ káàlù mọ̀dínà láìsí. wọ́n lè rí pé dàgẹ́tì tá a bá kú un lálẹ́ nǹkan o a máa lọ sí mọ̀dínà sí àlọ́ mọ̀dínà sí ètò. a lọ sápá mọ́sídìí kan ní gbogbo mákàrà. káwọn wá wọn wọn sí mọ̀dínà káwọn sì máa bẹ ní mọ́kà. ẹ̀ka kejì méjì káwọn yẹn bá ń gba mọ́kà lọ mọ̀dínà. ìgbọ́n máa lò tún ní kágbá lẹ́yìn ara gbà jẹrẹ lọ sẹ́pẹ́ ẹlẹ́pẹ́ yìí ẹ̀dá ló kò ní ẹ̀ gbà jẹrẹ lọ sẹ́pẹ́ àwọn ẹ̀dá fẹ́ wà ó lọ sí náà yìí kí wọ́n sáré lọ. ara gbà jẹrẹ lọ gbà jẹrẹ lọ kì í ṣe ní ìyàwó àti ẹgbẹ́ wọn bẹ̀rẹ̀ àgbà tí wọ́n ti ẹ̀rọ tí ìgbébẹ̀ ní àgbà wọn lè ṣì àgbẹ̀rẹ̀jì. ọlọ́gbọ̀nà mi tí ì ṣe lọ́mọ bò tu màtíńdà láti má kà pẹ̀lú àkọ́kọ́ gbà lọ. àwọn àlọ́ dúró sí kùtùfìrà káàmọ́ gbọ́n dọ́ọ̀nù asáwù ni ànábì lọ bí sí òfò kan àti kókó púpọ̀ mọ́ta dọ́ọ̀nù asáwù ni wọ́n sàṣì káàmọ́ wa fún ọjọ́ mẹ́ta tí informant lóye tí wọ́n fi dé pé wọ́n tẹ̀ ti àwọn àdúgbò Sahara Sahara làwọn ilẹ̀ òkun tí ewé òkè ń wù bẹ́ẹ̀ tí a bá dára àdúgbò yìí kàdára lọ sí ṣáàdì tá a gba àwọn àdúgbò kọjá tí a bá kú wọn náà kí a tún kà. ní Èkó sí àdúgbò yẹn lè bá wa sọ wọ́n kán balẹ̀ pé dàgẹ́ tí olú gbóná ta láti ìwé wájú adé náà ti gbọ́ àwọn gbóná náà ti gbọ́ ló tẹ́ lọ ni. láti ẹ bá ti wọ mùnà láti ń bẹ ní ẹ̀dùkù yìí ẹ bá ti wọ mùnà báyìí kò sí dáńtẹ̀ lọ́dà. nínú àwọn tí ó máa gbogbo ọ̀nà àbẹ̀ kọjá wọ́n dá àwọn tí wọ́n ti mọ bẹ̀rẹ̀ nìkan tẹ́lẹ̀. méjì lè padà wá lọ jẹ́ kí ni nǹkan mi ọkà máa lọ̀lú tí ò sí yàn bẹ̀rẹ̀ omi ò wá tán oúnjẹ ò wá tán kò wá ní sí nẹ́tíwọ̀kì kílókù àmà mi ti kú mi o. ṣùgbọ́n láàrin múná dédá ń bọ́lá àdúgbò àbúkọ ara mi bí Cameroon dékú súrí ẹ bá rí wa ní ọ̀nà mẹ́ta wà náà. Gbogbo ọjọ́ méjì fún ìrìn ní àdúgbò. Ṣùgbọ́n àwọn àdúgbò ẹni tí ò bá mọ̀ á ní ìlú sọ̀rọ̀ àwọn tó já aráàlú gan tó máa ń lọ ń gbà àwọn àtàlọ́ tó wọ́n ní alẹ́sẹ̀lúmíìtì àwọn tá mọ pápánì àwọn láti lè wá lọ pé arákùnrin kan ó gbajúmọ̀ tó jẹ́ àgbọ̀lá ẹ̀kún ọ̀rọ̀ ìkéjì àwọn àbá olùkọ̀kan ní ẹ̀kún ọ̀rọ̀ ìkéjì arákùnrin kan tí àwọn ti lọ pè é ó ní kó wá gáìdì àwọn tó ń tiẹ̀ ó nímọ̀ nípa bá a ṣe máa ń rin lákàdọ́ sí màjínà tẹ̀lẹ́sìn tí ò ní sí ojú ọ̀nà abdullahi ó kàn já abdullahi ní o àdéhùn láti kẹfẹ́rí ni o. ṣé tí wọ́n yẹ káàdì náà lọ bá kẹfẹ́rí ní wọ́n àsìkò tí láti wo ìmọ̀ tá à ń sọ lára pé àní kẹfẹ́rí tá a bá rí pé ó wà mọ̀ sáàlì kì í ṣe ẹni tí ń jọ́ta wa kí ni yóò hàn lọ́wọ́ fẹ́sẹ̀ náà kẹfẹ́rí ni ọba kò sì dín kù lọ bá pé wọ́n lọ ka ìdìbò àwọn. Tàkùn lórí méjì dáná ti ti wá bí ìpín ẹ̀ka lẹ̀ ó gbè fún. Ìgbà tó bá ti wá yá, àánà àwọn abẹ́ ọ̀pẹ́ kò wá bá wa lè ti àwà. Sáàpù díẹ̀ pé má ti wọ́n sáńkọ̀ àbọ̀ wá ní. Òun náà dájú. Wọ́n sì fún mi owó gáàjì o. Ó gbòòrò dáìbò lórí pé ó gáàjì. Àsìmọ́ jíjọ́ máa lábí sèdík ẹ̀rọ obìnrin ni kò tí ì dàgbà púpọ̀ níjọ́ náà dáhùn. wọ́n wá ọjà tí máa fi ń sọ àyà káàkiri ó wá gé ẹsẹ̀ méjì. ó wá lọ kó ìdá nínú ìdí oúnjẹ tí ìyá lè jẹ́ ó kó sínú aṣọ ẹ̀kọ́ wá fi ọ̀rọ̀ tí àwọn fi so kí àlọ́ ẹgbẹ́ kí wọ́n bá ń pa ní ẹ̀ nàìjíríà náà. Abdullahi jẹ́ ọmọ kan náà àwọn ọmọ àgbà díẹ̀ arákùnrin wa sọ fún un pé ìwọ́n ti wá sáà náà ní káàkiri máka lọ́sàn káàkiri tó máa fi tíkọ́ tán sọ̀rọ̀ lọ́sàn ká wá sọ̀rọ̀ sáà sáà máa sọ̀rọ̀ káàkiri lọ́sàn bẹ̀rẹ̀ ní bá sọ́kọ́ o ọ̀ ń sọ̀ ní ìlú ìjọba sọ kọ́ ọmọ kíbo ní ìgbìyànjú wọn lórí wa dé wọ́n ti wá jalẹ́ ọmọ wa sọ fún wa. ẹ tí sọ́dọ́lá sì kana bẹ̀rù hàn si CID Islam náà si CID inú kùlẹ̀ rẹ̀. Wọ́n kàn wọ́n lọ gbọ́ kéde ṣe rí pé ń ṣe níṣe aburúkọ o. A ti wà nínú oògùn wàlhábìbù kọ̀dà oògùn kẹsì èyí nǹkan o. Ẹni ò bá léde ò lè lókun tà kó wá láǹfààní àti bọ́lí. Abúlé òní ṣì ni ògùn ní wọn fún ànábì àti bàbá rẹ̀ ní information pé the state of the case ní ìyàwó ayò ó dé báyò. Abúlé wọn lọ máa ṣàkà àǹkè ní àálẹ̀ ìgbà fún Haida, yìí máa ń bá pàtó ìta àjẹ. Ṣèlú ìyẹn ń wáyà káàkiri. Inú màmá náà alágbábáwá sí màá pé màá náà ní ẹ̀yìnmọ̀ àlùkìyáfà. Tí wọ́n bá bá lẹ́sẹ̀ yín bìkẹ́ báyìí, tẹ̀sẹ̀ yín kún bìkẹ́ bá tẹ̀sẹ̀ yín, wọ́n mọ talẹ́ni tó lẹ́sẹ̀ yìí ìmọ̀tẹ́ tó wà bá fi kẹ́ lágbára. Tẹ̀bá ń lò. Àti bẹ́ẹ̀ sì ni ilẹ̀ ẹ̀rọ ńkọ́ ilẹ̀ ẹ̀lẹ̀ yẹn rìn tí orí pa ẹsẹ̀ ó máa sòrò. Kò sí ni bí àbùláyé bá ṣe ń lọ ń bá bàbá rẹ̀ lójoojúmọ́. Tẹ̀bá ń tẹ́ àti wọ́n dà àbúlá kí n lọ lójoojúmọ́ yẹn ṣe àbúlá àwọn bàbá kìí ṣe kékeré yìí. Mo fẹ́ lọ sí àmọ́ kì wá ní áálé ọmọ buhari àti yíyọmọ sẹ́wọ̀n kó máa da ẹran jẹ lójoojúmọ́ kó máa fi pa ẹsẹ̀ àbúláyẹ̀ ṣe ń gbọ́ ibáyìí. ǹjẹ́ ìhánibú kọ̀dà oúnjẹ tí wọ́n wàá jẹ lálẹ́ àbí tí wọ́n jẹ lọ́sàn-án àsìmọ́ àmì máa lọ gbé wa. káyọ̀ mọ́sálà àwọn ọ̀dọ́ náà ṣe lórí kíjìlá ànábì àti ṣèjì kò ṣe tó ṣe dáadáa. àwọn ọ̀dọ́ bíi tiẹ̀ lánàá lásìkò tó ń tẹ̀lé wéwu nítorí ẹ̀sìn ọlọ́run wa. sọ̀sìmọ́ àsúnmọ́ ló ń gbóúnjẹ fún àwọn ní ọ̀sán ó sì bẹ̀rù káwọn èèyàn kí owó sọ́fẹ̀tì ni àbáyọ̀ àlàfẹ́ wa wọ́n lè máa àti máa sọ bí ṣe lọ bí ṣe tí a nílùú ń dà ń ti wọ́n kò ṣe òun ní àdísì àdínà tí ìsìláàmù ẹ̀yà kò sẹ́yìn lè ṣiṣẹ́ àyè. Gbogbo wọn tún máa lọ wọ́n ń bá àlàkalẹ̀ ní ògbé ẹlẹ́sìn ẹ̀yà òníwá. Báyọ̀ báyọ̀ láwọn kò wé ti fẹ́ sí ní ohun òní fún mi. Afẹ́ wa nà mí ká paná máa kéde. Mi ò sùn yẹn kú òní fún wa tèmi. Ọ̀rọ̀ á lọ sùn sórí bẹ́ẹ̀tì mi. Máa tún pé wọn ní ìdí bó jẹ́ ìrànlá fún ni ọ̀sán kí lọ sọ à ah, èèyàn fẹ́ kú ẹwà ló kéde lọ kú ah, èèyàn ṣe é pè mí o. <laughs> ààrẹ bá ní ṣùgbọ́n sàábé ni wọ́n tọ́gbọ́dá bẹ́ẹ̀ ni wọ́n bá wọn sàábé òun kéde lásán ní òun bẹ́ẹ̀ nìkan bẹ́ẹ̀ ló lè ṣe wà láì kódà ìyàwó òun sí lọ́kọ̀ sòsàsà àti kọ́dà bẹ́ẹ̀ lọ sí tàṣkìtà nítorí wọn lọ ọba àlídà sàlátà ìwádà mi gbọ́ pé ànábì fọkàn àlébàlẹ̀ yìí pé ìtàkùn lè ṣe. báyìí wá ní ànábì sọ̀rọ̀ kù níra owó ànábì kọ ní gbogbo àwọn tó fẹ́ pàdánù wọn ti wà lójú ọ̀nà wọn ní tí ọ̀dà náà lọ sábà jáde ní ìdájí ká fi ìgbà pàdé ànábì jáde. Nkúkú wá jáde o. Lálẹ́ ọjọ́ ká ànábì ó jáde o. Wọ́n lọ ànábì tó wá lọ sí Kàábà. Ó tún kọ́kọ́ lọ wó kanú àwọn òṣàlá. Ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ tó bá lọ ní. Ó tún lọ kọ́kọ́ wó kanú àwọn òṣàlá. Ìwọ̀n kan bọ̀ kúrú jẹ́ àkú ọ̀dọ́ àtàlùbọ̀ àbẹ́lú ìgbà ìgbà àbẹ́lú àkàrà lọ́wọ́ kan. Òdòdó ti dé bẹ́ẹ̀ sì ni irọ́ àsìkò tí ó ṣubú ti yé ó ti dé kò sí ni bí wọ́n bá pẹ́ ilé wọn náà kódà kí wọ́n pẹ́ dẹ́gbẹ̀rún ọdún ni ó padà ṣubú náà. alábọ̀wá jáde ẹni ni wọ́n ka ọ̀pọ̀lọpọ̀ pé àbùkù ní mọ́lẹ́kọ́lá sí lókè wọ́n á fún èdè ní mọ́kànlá sí lókè wọ́n fi àìlè ní ìlú ìgbàgbọ́ kẹsàn-án ìtọ́ ọ̀rọ̀ lọ́sìn pé ọlọ́run ọba lórí ẹ̀rọ máa máa sọ pé ọlọ́run ọba àdìsí ní mo lè kọlà síbi pé ibi tí mo fẹ́ lọ tún ìlú mo fẹ́ lọ tẹ̀dó síbẹ̀ jẹ́ kí n wọbẹ̀ lórí òdodo wọ́n ọkùnrin jí ní ìmúkọ́jà sódò ní tí mo ti fẹ́ kú òyìn náà jẹ́ kí n kú lórí òdodo. ọ̀jọ̀ ní èmi lẹ́dùn tẹ̀sùn ìtọ́ nàìjíríà ọlọ́run rẹ̀ nìkan ní ìrànlọ́wọ́ rẹ̀ lè ràn mí lọ́wọ́ nǹkan lọ́wọ́ ẹ̀dá kàkà tọba ti kún mi lọ́wọ́ tọ gbẹjọba lé mi lọ́wọ́ látọ̀dọ̀ ọ̀rẹ́ nìkan ò lè lóun fẹ́ ti ìjọba mi súnmọ́. Nàbí wa kò lé lóhùn. Lọ sí dáàbò ìlà. Bá a ṣe ní wọn lọ sí dáàbò ìlà ká nábì tó lọ kú tó kó lé àwọn èèyàn ti ń sọ̀rọ̀ àbújá àlè ìdẹ́lẹ́gẹ́. Kò sínú wa o kò sínú àwọn ẹgbẹ́ wá jẹ́ àwọn wá pàdánù o ó kàn ní màá màá lùbí yìí ẹgbẹ́ wá rí ìdí wọn dé lójú orí àgbàdì ìwà ń sọ fáwọn ọmọ kéékèèké tó ní pàdánù bíi àbọ̀dá yìí ilẹ̀ Muhammad ẹ̀yìn ọ̀sán ọmọ ẹ̀lẹ́kùn ìrẹ́jà bá àjùmọ̀ wà lẹ́ amúrí yìí kó ń tẹ̀mọ̀ owó kan àràbà ìmọ̀ọ́mọ̀ níjọba tẹ̀lé wọn lọ́wọ́ gbé ìjọba ayẹyẹ náà tí mo bẹ̀rẹ̀ sí ní dáàrí wọn ti kọ̀ ń sọ pé bẹ́ẹ̀ bá tẹ̀lé bẹ́ẹ̀ bá kú wọn tó gbé yín ti padà. فجعلت لكم فجعلت لكم جنان كجنان أو قلتم bọ́lá ń wá fún iná wọn bá òkè tí ń gbẹ́dá gbogbo táàlì ní sáà máa ń ṣe wá sí àbújá ní sáà wá ń wí fáwọn èèyàn méjì yẹ̀yẹ́ wọ́n ní ń lọ́wọ́ alábìwá àjàdì ó sì gbọ́ ọdún tí àbújá yẹ láti wá bí ẹ̀ wọ́n sọ fún àbújá lè fi bẹ́ẹ̀ ni mo sọ lóòótọ́ ni wọ́n ń da ìfẹ́ sójú gbogbo àwọn tí wọ́n fẹ́ láwọn fẹ́ pa àwọn dèdèrìn. wọ́n ní àmì wọn ká ya sí wọn ló kọ́ bàá ní hakim ìnàkà lámìnà rẹ̀ mọ́rúsẹ̀ lùbí àìlà sọ̀rọ̀ tí mo sàtìrìn tọ́ǹzì tàbí. لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون فقد حق القول فهم لا يؤمنون أعناكهم أغلالا فهي للأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون alájọ káyà sí débi nítorí ìṣẹ̀lẹ̀ sáwọn tó fẹ́ pàdánù bí òun náà ní tí níta àgbẹ̀yìn جعلنا من بين أيديهم سدا أنا من بينهم النبي ومن خلفهم سدا أنا من بلين النبي فبشرناهم فهم لا ọlọ́run àìrá nàbì kì í ṣe agbára nàbì àwa ọlọ́run àgbòṣáìlá àmàìlá àdìwọ̀n lójú afọ́wọ̀n lójú kámẹ́lá bláìdì tó dáhùn ìgbàkẹ́sìgbàkẹ́ sáà ọ̀rọ̀ náà yìí nàmá wọn wà lẹ́nu táwọn ọmọ ìwà kú àwọn lè dín lẹ́nu ká àdábì kápẹ́ lọ jìnnà. bí ẹ̀rọ bá tó pẹ̀lú ọlọ́run dáadáa ọlọ́run máa ń sàánú rẹ̀ pẹ̀lú àwọn kíláì. àdìmọ́ lọ́dún tóbi alẹ́ rahmatullah náà àgbà fún tẹ̀síwò. màtí wọ́n tàkùrọ̀ á ní ọlọ́run dáyà yìí. káwọn ní ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ sáwọn tó kàn báwo ta lé àwọn wọ́n lé àwọn wọ́n sá wọ́n sá àwọn sá wọlé àwọn ka àfọwọ́ àtàkù yàsí àwọn ká wọ́n ní wọ́n lọ́ọ́ wọ́n sì wọ inú ilé òun máa pẹ̀lú àwọn òun sì lé àwọn. àwọn ìfọdù kan kì í ṣe ìtẹ́lẹ̀ dákàlẹ̀ sí kọ̀wọ̀ tó jẹ́ ní ọlọ́run kí gbogbo òfin ọlọ́run kó pa á má ọlọ́run yóò máa bẹ pẹ̀lú tọ̀ nígbà tí àwọn ọ̀tá wọn lè rò bí ìgbéra armed ọlọ́run sì armed ẹ̀ spiritually yàrá lórí ọ̀rọ̀ nàbì wípé máa ná àádáa lè wọ́n ìyá ànábì lọ́lọ́run sọ wípé máa ń àádáa lè wàrí yá ẹni ẹni ọlọ́run fẹ́ ẹni bá ń bá a jà. Fàkọ́dé Ádám tòrú bèlè hárìbì. Ó ń tàn ti dọ̀tí èmi náà èmi náà bàjá. Nígbà ń bẹ̀rẹ̀ ọlọ́run tẹ̀ àtọ́sí torí nǹkan tó tọ́ dáadáa, ọ̀ ń dáadáa nítorí iṣẹ́ ọlọ́run tó gbé lọ́wọ́ à. Ọtí ní pọ́blẹ́mù ọ̀làyé. Ó pọ́blẹ́mù kìí. Tọ́lọ̀ bá sáré túbọ̀ tọ́lọ̀ bá gbọ́ ọ̀rọ̀ ní jábọ̀ láíláí. Wàá wà ní èsì wá sí màlágùn. Nítorí wípé ó ń tọ̀ ntí ń jẹ́ bíbẹ pẹ̀lú ọlọ́run tọ́lọ́run fi pààyàn lé ọlọ́run pa bẹ̀rẹ̀ ọlọ́run wa á padà ráwọn mi o tí ò ti o ma bọ́lọ̀ ṣe stephen nábì yìí náà ni ó máa jẹ́ gbogbo ẹni bá ń jọ ọmọ ẹlẹ́yìn ànábì dáadáa tóyìn tó tẹ̀lé ànábì dáadáa tó náà bá wá ń bẹ nírú àwọn tó súnmọ́ báyìí ọlọ́run máa fún àgùsẹ́yìn náà ń báyìí àwọn tó fẹ́ pa nàbì fẹ̀hún lẹ́ yóò ṣèrò wọn ò rà nàbì tó fẹ́ pa. nàbì tí wọ́n lọ wọ́n ti kú nílé pẹ̀lú Abu Bakr Siddiq wọ́n ti wá dé lọ́rọ̀ Hira à ń bọ̀ lórí wọn. àwọn ṣùgbẹ́nù tó bá fẹ́ pa nàbì wá padà wá gbà ẹnìkan ló ní ẹ lè fẹ́ pàjẹ́ màmá mo ti pàdé òtún báyìí àwọn òun pàdé báwọn òun pàdé òtún báwọn. òun là líwọ ìbéèrè tí wọn ń béèrè ni pé bóun náà ṣe mọ irú aṣọ tá à nábì sábà máa fi ń ọ̀tá ni ti mẹ́kì aṣọ báyìí ni máa ń lò ó kọ́lọ̀ rẹ̀ o òun ni o ẹni máa fẹ́ pa wọ́n ti wọ́n yìí o wọ́n ti ń sọ ọtí pẹ́ẹ́tipẹ́ wò mọ́ láti wọ́n lè má ti sọ ẹ̀ lórí láti ten years wọ́n ti mọ kí ni máa ń jẹ ìgbà wọ́n ní máa ń sùn ìgbà àfi kí èèyàn sá lọ lọ́rọ̀ àwọn àwọn ní security ń parẹ́ security kan bẹ́ẹ̀ kó fẹ́ wá lọ́ọ̀dì sójà nìkan láti UK kọ́ tó búkẹ̀ wọ́n ti máa kí lọ fẹ́ búkù wọ́n ti máa ti ọ̀fẹ́ búkù ọlọ́run nìkan lọ́ máa wá bẹ̀ kó sọ tọ́lá máa ti wá sọ́yà ó tà lẹ́nu ìjọba fẹ́ sùn mọ́tà lọ́gùn ní kásí ládùá àwọn olùkẹ́lẹ̀ láti láì tẹ̀lé ń ṣàlè máa hànàkọ̀ wà bárò à wà bárò à láti wá parí àdísì tó wà ní ṣáàgbé kúlè tọ́rì kẹ́yà tó rúkú ìlẹ̀ ọlọ́ táàkùn sọ́nà kúrò níbi gbogbo kalẹ̀kùn kalẹ̀kùn lóhùn tí ò kalẹ̀kùn torí dáadáa ó fẹ́ wá sàbúrú ní má jẹ́ kórìí wọlé. Ani tumugeti kan bẹ ní entrance, mini entrance, ẹ mini entrance, mini mini entrance, mono entrance gate ọ̀ ń kára yẹ wà wáyé kò tí ì dára. Ọkàn wọlé báyìí kó after those entrance entrance ọkàn wa pa lórí bẹ́yẹ. Kúlẹ̀ bá wọlé, ọ̀là wọlé. Jàdé náà wọlé. Tọ́lá mi ń sọ yẹn. Àní n ò sì kú sí àní kọ́lá fẹ́ pa ọ́n lọ́kọ́kọ́ mú àdé. Tẹ́kọ̀ ń lé káwọn tiẹ̀ kọ́kọ́ dá òjì ẹ̀ kí wọ́n sí ìyá wọ́n sí ìyá fún ọ̀pọ̀ òun yóò gbọ́ sálọ̀ ọkọ̀dọ̀ wá fi ilẹ̀ pé wọ́n méjì pẹ̀lú àbí ànábì gàdà wọ́n méjì pẹ̀lú. wọ́n ti bọ́ta nù. ọ̀rọ̀ declare ànábì wanted sagbowó lẹ̀fẹ́ ní bára ànábì ṣé ó jalè ní tẹ̀lé wanted. kì í ṣe gbogbo ẹni tá bá pìrìsẹ́ǹtì ní pìrìsẹ́ǹtì kírímìnà ní kírímìnà. ṣùgbọ́n àgbàdo kírímìnà ni ẹ wá ní gbogbo ìgboro maka anywhere káàkiri gbogbo àdúgbò ilẹ̀ lágbàbára ilé bá rí muhammad wa káyà àti àlí káyà yìí ni àwọn ọmọ yìí kẹ́yìn ní aláàyè wọn lẹ mú wọn jẹ ní àbí òkú wọn bí ẹni bá ka wọn hundred ràkúnmí ni bá àwọn afún un tọ̀ wọn ní two hundred ràkúnmí àwọn méjèèjì ó lẹ pọ̀ ó lẹ pọ̀ á ilẹ̀ pẹ̀ ọ̀rẹ́ bẹ́ẹ̀ sọ́ọ́ ti dé mi kí n kó síkú yìí kó síkú yìí ìgbà pé àlejò bẹ ní gáàrù wọn bẹ ní okùn ìtọ́sákamọ́sí. nínú kòtò yìí ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ ló ṣẹlẹ̀ fún tíṣẹ́ ọlọ́run ọba àdékìọ́lá mẹ́ta fẹ́ mú lò bí ni pé àwọn kẹfìrí wà nàbí àtàbúgbà kìlìgà ẹnìkan kọ́ ọ̀yáfù kẹ́ńtọ́ mẹsẹ̀ ẹ̀rọ kan ó padà ní àná. Ah, ó pè ìrìn àjò àwọn méjèèjì musa àgbẹ wọn sí ìrìn àjò tó dé àkùdà ẹbí ọmọ musa ìwádìí sọ pé wọn wá lọ lẹ́yìn àpáta ṣùgbọ́n wọn sí ìrìn àjò dé ibi àpáta wọn kà náà lè balẹ̀ nígbà ọlọ́run ìmọ̀lẹ́yà abubakar ìdìbò ṣe ti díẹ̀ láti àwọn ọmọ láti dín àwọn ní wọn máa olùwòrán sọ́dọ̀ ọba láwọn ẹ̀nà àhádà nínú àgọ́rọ̀ ìlà ọ̀dà lẹ́yìn àdìsọ́rọ̀ alábi yẹn yẹn tí kẹ́nà bá kàn tiẹ̀ ní kò tiẹ̀ tí a kò wo ìsàlẹ̀ ẹsẹ̀ rẹ̀ lórí wa náà nù. owó tá a sọ akànfẹ́sì káyé lásán ni kí ni ọmọ sàlẹ̀ ẹ̀ mú sákàbí lọ́wọ́ ni bá sì ní rárá wọn ò lè dì fi lè kọ́ni àti táwa lè má ní dájì spiritual aid kò ní ká máa mú sábà bí lọ́wọ́ ó gángan ní ní àtàfẹ́ bí kọ́mbẹ̀ kìdíkẹ́ bí àdínẹ́bí wá ní that total reliance lórí pé báwọn ṣe wá ṣe fún yóò kọ́ sẹ́ni wọ́n sọ ọ̀rọ̀ kan fún Abubakar yàtọ̀ Abubakar Abubakar mẹ́fà ló kàbẹ̀ sí lẹ́yìn ìlànà sáà rí ìṣòro mà bó o lè tẹ̀sí fíìlì yẹn méjì tọ́lọ̀ ń dẹ́lẹ̀ ká. àwọn méjì yẹn ọlọ́run wá wá pẹ̀lú wọn wá jẹ́lẹ̀ kẹta sísè wọn bẹ́ẹ̀ bá kó àwọn ọjọ́ táwọn bẹ́ẹ̀ já wọn àwọn méjèèjì ṣé wọ́n wọlé wọn bá. ọlọ́run tó kọ̀ọ̀rọ̀. ọ̀rọ̀ ní ìlú àti ọ̀sùnrù ẹ̀yìn mùsùlùmí ní ànábì lọ́wọ́ ní lọ́wọ́

kò sẹ́ni nǹkan tí ń jẹ́ tọ́ọ̀dì ní ẹ̀gbẹ́ wọn ẹ̀dá kòtò rẹ̀ lọ láti jìnnà tàlẹ́lẹ́ kejì ànábì ń bí. àwọn ìpọ̀lú kàkà àkiri tẹ́lẹ̀ ẹ̀ máa ń sìn gbọ́pọ̀lọpọ̀ àwọn alábàápìnkọ̀ nínú àwọn àwọn fáyọ́sì tí èyí máa wá lábẹ́dẹ́ kí ló rẹ̀ fún wa ní ọdún yìí wọ́n ní àwọn akẹ́kọ̀ọ́ ní bẹ̀rẹ̀ ànábì ní báwo ṣẹlẹ̀ báwo tiẹ̀ níbi yẹn gbogbo ayé ń mà tó dà wọn kẹfẹ yìí bàbá àlẹbí ìyá sí ni àfẹsẹ dínkù níbẹ̀. ìdùnnú máa fi lọgọrì nígbà tó níbi àti ìkejì rẹ ń bẹ nù kòtò èmi àkóró lè sán èbè yìí alábi wa ń sọ mẹ́rin èkejì rẹ kí láta àzá ọmọdé láta àzá kí ni fúnra rẹ jẹ. ó ti ń banú jẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nìjẹ́ kí ló mú banú jẹ́ ó wà fighting ohun ìbẹ̀wò yẹn ti ń pa aláwọ̀ lẹ́lẹ́sẹ̀ àwọn ìbọn wà lọ́wọ́ àti bọ́ọ̀mù wọ́n ju ilé yìí bọ́ọ̀mù ti fẹ́ dùn kò lè dùn lè lórí. tọ́lọ̀ ńlá gbé pẹ̀lú wọn kí bọ́ kí bọ́ọ̀mù kò tẹ̀ wá dùn kẹ́ kò ní kẹ̀. tọ́lọ̀ ló ní kí náà má jó ìbòrò yìí ṣé náà fi gbéyàwó iná gidi bá tí ẹ قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم Bàbá wa paná láti ra wa kí àdá náà ti bọ̀rọ̀ yìí máa tàbí Àwa paná láti lọ ń ṣe. Àwọn ṣe ẹni rẹ ni ọmọ ń jó ń dé kúrú ní iná di ìfọkànbalẹ̀ tutù ẹ̀sì wàsàlámà ẹ̀sì bá pọ̀jù àmọ́ kó báyà tó tutù bá pọ̀jù. ó jọ gẹ̀gẹ̀ lọ. sẹ́mẹ̀tẹ́ tó tutù bá pààyàn ọwọ́ lè gbé akànúta. wọ́n pè àbá kan ní alhafi ọ̀nà ibn abdulkarim al-Ghawazi náà wà fásitì alákùnrin tí ń jọ wọn àfàdà lè ṣe tó fi wọn ló ń jáde jọ́kàn. láti lọ kọ́ ìmọ̀ hadith. Ara àwọn èèlọ sílùú kankan sí ọ̀tún gbogbo dàtúwà. Òtútù rẹ̀ kọjá àfaradà. Ẹnu gbọ́dọ̀ nìkan nínú ọ̀rọ̀ rẹ̀ sí Kánò. Òtútù ló kàn lọ. Eléyìí nìkan kọ́lá tó ń kà lọ́dọ̀. Ọgbọ́lámà mahmud ibn Umar al-Farabazini al-Zamakhshari náà wà fún àti gbajúmọ̀ ní onítọ̀sí. àgbàmọ̀sánì wọ́n láwọn sẹ́yìn àjò ìmọ̀ jáde jọkà lọ sáwọn ìlú tí òtútù rẹ̀ yìí tó kọjá àpàgàdà. ọlọ́kùnrin yìí ń mú àwọn mú àwọn débi pé ìkánná ẹsẹ̀ àwọn sì yọ ó yọ ni o. wọ́n ní ìgbà tó wá yọ ẹ̀rú wá gbà wọ́n tá ìgbà délé ní sísẹ́ wọn sọ wípé bóyá ó jalè wọ́n gé lẹ́sẹ̀. àwọn lọ mú bí àwọn fi ṣe pàṣípààrọ̀ àwọn wá ní káwọn ti ń bẹ̀ ń bẹ̀ jẹ́ pé ó yọ ló yọ o kò sì lóhùn torí ẹ̀ lẹ́kọ́ wa. fẹ́ẹ́nà wò ká aṣọ apọ́sibò tẹ̀ sọ ẹ̀rọ tó fẹ́ mú ti philistine ó ti kú nísìn ó wọ́n sì tàn lùkù lórí ìtà yìí ó ní very late last uh, last century ó lọ wà ní Moscow nínú àwọn àlù tí òtútù ibẹ̀ ti kọjá ìfaradà rẹ̀ òun wá lẹ́nu nìkan òtútù yìí wá fọwọ́ pẹ̀tì òun màgbà kéèkì yọ sọ̀rọ̀ rẹ̀. àwọn abọ́lájà àwọn àfa kan ní ẹ̀sìn ní ẹni tó tutù bá pọ̀ jù àmà ní ásáàmù ní orí kèékà ó lè fún kàkí òkè. ìta ti máa lọ ní pé ọlọ́run wá ní kí bá dáńtí náà jẹ fún ìbẹ̀rẹ̀ yìí mà kó má jẹ bárúdá lásán wá sàlàmà bárúdá tí ó normalize gbogbo ohun tí kò ní dà burúkú fàyè lọ́wọ́ so ìta àti wá ń lọ́bẹ̀ ní pé àwọn akẹ́kẹ́ bíi pé òun ò dépò bọ̀ yẹn ipò ìmọ̀ràn rẹ̀ tá nàbì lò very low very low kó o sì dẹ́kun náà lọ̀gá gbogbo ayé lẹ́yìn nàbì òun àwọn abẹ́wò lọ́wọ́ ní láìka hazan ọ̀rọ̀ ní ilé ẹ̀kọ́ olùlẹ̀ sọ ẹ́bìrì láàkà hazan nígbà tá nàbì ń sọ fẹ́ni kejì ẹ̀kẹ́ dẹ́kun má bàánú jẹ́ mọ́ ẹ̀yìn náà lọ́ọ́ àná ayé ò bá ta wá tì káyé láàrún káyé má rí tiwa rí mọ́tọ́lọ́hún ò bá ti fi wálẹ̀ tó tà. sóbi tá a fẹ́ lò ní pé ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ wọ́n sì kò tó tó ń bẹ ní dẹ́rẹ́rì ìráyè kankan ọ̀sẹ̀lẹ̀ sáà ju òkúta kékeré kẹ̀tọ́ kẹ̀jábọ́ sórí ọwọ́ ànábì kẹ́kẹ́ bí ẹ̀sà. ó sàbẹ̀wò sí nígbà tó ń bí ju lẹ́nu wá sọ fún wọ́nà wípé alẹ́ à ń tì í la ó sì lò ẹ̀rùn domi ti wà fi sẹ́bí láì máa là kọ́ etí wà fi sẹ́bí láì máa. Kí ló ń ṣe ọ́lá ń ti ilé ọ̀sùnkùn ẹ̀dùnmí síbi pé ọwọ́ ló máa ń ṣẹ̀jẹ̀ ọwọ́ lásán ni tó ṣẹ̀jẹ̀ nítorí ojú ọ̀nà ọ̀nà. Láti lè rí dúró sàtìmọ́ wa tí ó pọ̀. anaghị ọsịdịkwu mgbe nnọkọ gáàrù gáàrù hìláàlù gáàrù hìláàlù àkọ́kọ́tà nàbì tí lọ́ máa ń sẹ́lọ̀ gáàrù fáwọn ìrẹ́ àmúṣe ìtura àmúṣe ìtura pẹ̀lú àwọn àbábí inú gáàrù náà ọlọ́run ọmọ sọ gáàrù wọn ń ṣe máa ní fún aláàmú bẹ́ẹ̀ wọn gbèrè áhàdì ní gáàrù tẹ̀sí mọ́ náà gáàrù ṣùgbọ́n pàìsì kan gbélé fún ẹni bá rà nábì ó sì wà ọ̀nà o torí pé kẹ́sì rà nábì sì gbé nínú one of their most wanted eh, kilogram. so anábìrẹ́ bẹ̀rẹ̀ sí máa lọ sí nàìjíríà abdullahi ibn ọ̀rẹ́ kì í tọ́ bá wọn àmì ìdíkù fún hẹ́rà àti ọ̀rọ̀ àwọn mẹ́rin ọ̀gẹ̀rẹ̀ lọ àmì ìdíkù fún hẹ́rà jẹ́ ẹrú fún àwọn kùsìtì àbúlọ̀ ọ̀rọ̀ rẹ̀ kìdí jẹ́ kèfì onítàn lọ́tọ̀ kó wá máwọn àwọn mẹ́rẹ̀ yìí nǹkan jọlọ. ẹ̀tọ́ wọn ni níta lẹ́bùsì lẹ́bù fún àwọn méjì ní ọkọ̀ mẹ́ta káwọn máa bọ̀. bí àwọn méjì ń wọ́n lọ́wọ́ tó kí ni méjì tí wọ́n fi mú áánú lọ́wọ́ bàbá kẹrìkà náà yóò bá níbi ẹni sábìsì bí his parents. ọ̀sẹ̀ mi ni fẹ́ẹ́ lẹ́kẹ̀ wọlé wọn sí fànàbí lóṣù náà báwọn sàábé ni wọ́n sí fànàbí ni àdìsẹ́rẹ̀ ni mú wáyé ní àkọ́lù rọ fún ẹwọn ọba kùn ọdọ bá wọn náà dìgbà dúró sẹ́yìn lọ́wọ́ ni àkọ́lù lọ́la fún ọ̀sẹ̀ tó bá ní lọ́la ńlá kìsà bí wọ́n sàábé àná sí fànàbí sọ̀sọ̀lá ọwọ́ lọ wọ́n lọ oríṣiríṣi àwọn ìṣẹ̀lẹ̀ ńláńlá àwọn ìṣẹ̀lẹ̀ ìmọ̀tòṣẹlẹ̀ sáàmùdábí tàbí lákòsókè fífẹ̀rí ní ọ̀rẹ́ ìdẹ́tì hílà ìlú màjìnà nígbà tí wọ́n gbọ́ màjìnà á kà méjì fún wa nínú àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀. kábọ̀ tàbí wípé àwọn kẹfẹ̀rí mákà ò wọ́n sì fẹ́ kápá ànábì. àwọn kan nìkan ní Suraqa ibnu Malik ṣùgbọ́n kọ́ ọmọ Malik mẹ́rẹ̀gùn ní mẹ́rẹ̀gùn lẹ́gùn mọ̀nàmọ́ná ní. ó bá dìde kìí ṣe òun nìkan ló dìde. bóun ni ó gbọ́ information ọ̀nà táàmù láti gbà lẹ́yìn tí wọ́n ti lọ ṣẹ́ka àwọn ọ̀nà yòókù tí wọ́n rí normal route wọ́n ti dákàmù náà ẹnìkan padà wá dé wọ́n lọ rán àwọn èèyàn méjì kan wọ́n ń lọ lókè wọ́n lè mú pápá ẹ̀ nínú ẹ̀sán pọ̀sán láti tó bá ti rìn ìjọba pápá rí ẹni máa rí ẹ̀ lókè lọ́run ẹ̀rọ rẹ̀ dúdú àwọn kan lọ. ẹnìbọ̀ tí bá àwọn ọmọ ṣe yọ lọ́wọ́ ó súnmọ́ pé màmá ní ní ó jẹ́ èjì ẹ̀ka ìwà ọ̀pá sọ̀rọ̀ kan ní aláìláì ẹ̀jẹ̀ màmá kan wà lọ gbàgbé ẹ̀jẹ̀ ó sì rí àníyàn pé afẹ́ ìwà ẹ̀kọ́ òwò kan sá àtúndé gbowó ló ó pé agunbẹ lọ́dọ̀ ìsinmi wọn nàbìlọ wọn nàbìlọ wọn nàbìlọ ṣe máa kú dáadáa ó máa kú dáadáa ó sáyé lóòótọ́ ó sáyé fẹ́ mú òbíṣẹ́ lọ. nígbà tó jẹ́ sà tí àǹkómi yóò mú òbíṣẹ́ lọ ó kẹ́tẹ́ mi ni àǹkómi kẹ́tẹ́ mi pẹ̀lú bá. ìsìnkú ẹ̀rọ kìíní ọ̀sẹ̀ náà rẹ̀ kejì sọ̀rọ̀kọ̀ ní á òun ti lọ pé ìfọ̀hún ìyá òyìnbó hàn ọ̀la yóò dà wọ́n. Ìgbẹ́ yìí jíjẹ personal experience ti ẹ̀rọ ìlànà bí. Sọ̀rọ̀ wá fànàbí lọ pẹ̀lú wá fànàbí lọ́wọ́ bí ànábì pé kọ́kọ́ ń ṣe fànàbí yìí. Kọ́kọ́ ń ti padà wá lọ pẹ̀lú ànábì yóò lò فطلب منه أن يكتب له أمانا ولك النبي كسكيورتي فون you are secured ẹni bí ẹláyé wá ti gbàdé ẹlọ wọlé ètò ìwọ tó ti yàgbé ẹmí yáfẹ lọ́dọ̀ ẹni ká hàmì tí mo pẹ̀lú wọn kọ́kọ́ pé ilé àti àlejò wà lọ wà padà jẹ. lọ́dọ̀ tí wọ́n lọ àtàwọn tó dẹ̀ lọ òǹdó rà gbé wọn ọ̀rá dádúgbò kan àdúgbò tàá ni lọ́sẹ̀ pé ọjọ́ àwọn èdè tiwa ni ibi táwọn fúlàní máa ń ti ṣàyé tààlà máa ń pè. ṣùgbọ́n arábìnrin kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọn àtọkọ rẹ̀ nìkan náà ń gbé bẹ́ẹ̀ à ń pè ní ọmọ máàgádì ọmọ máàgádì yìí tàǹkú ni wọn màlúù wọn ò rí bíi mọ́ ń wàrà jáde mọ́ bí wọn bá rí nǹkan jẹ ní òun wàrà yìí àsìkò kò sóúnjẹ kò sómi lẹ́wà gbogbo àwọn ọ̀gọ́mí àwọn ẹran ti pàkó o ti yọkùn sí inú o yọkùn sí ìtaná níbo ọ̀yà arábìnrin bùn wá ní wàrà ọ̀nà níwọ̀n kò sí dẹ́nu wa gbogbo ti ń jẹ́ àwọn ọ̀rẹ́ mi nílẹ̀ tí mo jọ ayé pé kò sí nǹkan mẹ́fà. Ànábì mi lọ, ṣé o lè yọ̀ǹda fún wọn ká yá access sí kan ní àwọn ẹ̀rọ rẹ̀ yìí? Ìgbà wọ́n lọ wọ́n lọ lọ sábú. Ànábì kan ní àwọn màálù tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ó bá gbà ó gbà ó gbà báyìí náà mi sì ń ga báyìí báyìí ni àǹkún màlúù tí ò sí nǹkan kan bẹ̀ kó ti pa kó lọ́dọ̀ sí máa sára lọ́dọ̀ sí máa sára fàdáàrì wọ́n ti yàgbà náà bí wọ́n rà fún sẹ́fẹ̀ lọ. ó gba arábìnrin àmẹ́rà pẹ̀lú àwọn ènìyàn sàríkè ní tí àwọn àmẹ́bí mú ń bẹ̀. bẹ́ẹ̀ ni ọ̀gbẹ́ kiri mú ń bẹ̀. ọmọ màá bá náà lọ wá bọ́ ó fi gbà á kalẹ̀ fún ọkọ̀ tí ò tí ì ìwáyà ní ìlẹ́yìn ìgbà náà lọ́hùn lẹ́yìn tí wọ́n fọwọ́ gbà padà ó tún wá padà sí nọ́mà lẹ́yìn ìbámu. lọ sí ọkọ wa dé àǹtàrà bò wá kàwé tó ń máa fún wa níta. Bẹ́ẹ̀ gbówó yà nábì jù kí description rẹ̀ fún mi describe wà nábì wọn lè bí mo máa bá dé sọ́dọ̀ fún mi. Bàtọ́kọ̀ wa dé kí wá rí wàrà rẹ̀ ayébọ̀dá ti rí wàrà rẹ̀ á pè ẹ̀ka lọ́mọ wa ó ní báyìí ó ní báyìí ó ní báyìí ó sì báyìí à ah, ọkọ ní ó súnmọ́ bí ọkùnrin náà wá káàkiri lòun. níwọ̀n àgbàdo ti rí ni lásán àrùn sí ni o gbogbo available news ti gé ń dára náà tó bá pẹ́ lò tó sì ní bá ọkùnrin ni àwọn ah, èdè lọ́wọ́ rẹ̀ tù àgbẹ̀gbẹ̀ wá ní lóòótọ́ o ní àwọn èdè lọ́wọ́ wọ́n ní kò pé làwọn ará mẹ́ka wa ń gbọ́ hátífù kan lọ́gbẹ̀rẹ̀ hátífù lòun olùsọ̀rọ̀ kan nígbà èrò mẹ́ka yẹn ò mẹ́jẹ sọ̀rọ̀ èrò ní wọn gbèsè lóhùn òkú tẹ̀ kọ́ ẹ̀ránṣẹ́ ẹni ìhà wa iná ìhà فإنكم إن تسألوا الشاة شهديه فإنكم إن تسألوا الشاة ẹlẹ́ẹ̀ni gbàsàlú kúkúdàkún ọmọ ẹ̀yà irúbìnrin ẹ bèrè lọ́wọ́ ẹ̀ tójú ẹ̀ rí. ẹ bèrè lọ́wọ́ ẹ̀ tójú rẹ̀ rí nípa ẹran tí ó kó sígà àti kí ló ṣẹlẹ̀ sẹ́yà gáàmù láti tó dé kí ló ṣẹlẹ̀ sẹ́yà nígbà dára ní mẹ́lẹ́ kí ló ṣẹlẹ̀ sẹ́yà nígbà dára ní kún bẹ́ẹ̀ sàlú kúkúdàkún. فإنكم Ìgbẹ́sẹ̀ àlùṣà kàṣírà ní ìfẹ́. Wọ́n lè fẹ́ bálẹ̀ ẹ̀yìn gẹ̀ẹ́lẹ̀ bè lọ́rọ̀ ẹ̀yìn gẹ̀gẹ̀ fún ẹ̀ tí ó lù mí pẹ́ ní fọwọ́ gbà mí ṣe ìlànà. Ní ìdájọ́, wọ́n ṣẹlẹ̀ ní ìkúṣẹ́lẹ̀. Lóòjọ́ ìlọ́pàá nìyẹn lọ lásìkò tí òun yẹ ká sọ lọ́lọ́jì náà tó wa. Ọba lásìkò tí a bá sọ̀rọ̀ yẹn bá. Mọ́ọ̀dísà, mẹ́rákòsì, wọ̀dàláyé ìbò wọ́tì àwọn ìṣe àwọn ọ̀sẹ̀lẹ̀ ní ìrírí tó ṣẹlẹ̀ sókè ṣe ọlọ́run ní sàwọn ní. anábìdí màtínà ní ọjọ́ mọ́ndé ọjọ́ kejìlá nínú ìhárẹ̀ ọ̀rọ̀ àbí àṣà. ẹ ṣẹlẹ̀ mọ́ndé ọlọ́run bá yà lẹ́pẹ́ ọlá fi sọ̀pọ̀ ọlọ́kọ̀ ẹ̀sà inú àwọn ìṣẹ̀lẹ̀ òbí ṣe ọlọ́run. ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ gbàrún kọ́ọ̀dì tó ṣẹlẹ̀ tó ti ṣe ọlọ́run mọ́ndé ní máa sábà pọ̀ sí. kì í ṣe ordinary mọ́ndé mọ́ndé inú rọ̀bìlì awal ní máa sábà pọ̀ sí. ìrẹ̀ ordinary mọ́ndé rọ̀bìlì awal ní sábà tó máa ń bọ́ sí àfáàníyà àṣàrọ̀. bàbá ni wọ́n bí bàbá àwọn gbé òdìdí láǹdábì ìgbà náà ló kú ìgbà náà ló ṣe hijira. Tẹ́lẹ̀ tí ó dé Màdínà àwọn ará Màdínà ti ń retí ànábì kó tó dé. Àtìgbà tí wọ́n ti ní ínfọ́máǹtì tó ti kú ọ̀run. Ojoojúmọ́ ayé àwọn ará Màdínà kéde kéde compare the settings of Màdínà àti kíni Dẹ́gbà Bàkà. Wọ́n lójoojúmọ́ ayé láyé ìgbà tó ti nàtà ànábì ìṣúná àwọn ará Màdínà ó wà lọ jáde látàárọ̀ kẹ́lẹ́sìmọ́dé. Tí ìwà ìjọba ti wá lẹ́ wọ́n padà sílé wọ́n sì náà ìjọ kejì náà ní ilé tí ànábì kò tó dé àwọn tó ti fẹ́ wẹ́ kọ́ ọmọ ẹ̀ wọ́n sì ti yọ kó lé wọ́n sì wá lọ parẹ́ sílẹ̀ wọ́n sì yọ kú síbi tí wọ́n ti yẹ wọ́n ti gbàgbésẹ́ lórí. àwọn àgbẹ̀sẹ̀ lẹ́yìn láti máa tẹ̀lú mọ oríṣiríṣi olóoru ká máa fi wù ká máa fi wù yọ. tàbí nígbàwá náà kọ́ ẹ̀kọ́ tó jẹ́jẹ́ pẹ́ẹ́nìkọ́ kú sí gbà wá. tó gbèsè ayé ìgbésí ayé ayé rẹ náà bá wọn a ń bẹ́ẹ̀ lọ bò mí. ẹ̀rọ tó lẹ́yà àwọn ọkọ olùwà ètò tó wà nínú àwọn ẹ̀sìn sí ìgbẹ́ ẹ̀fẹ́ sí ní ẹ̀kọ́ mọ̀lẹ́sẹ̀ wọ́n sáré sí ní ẹ̀kọ́ mọ̀lẹ́sẹ̀ àbẹ̀lẹ̀ kó lè kó ọ̀sùn kú sí ìyà lọ. kí ló sábà wúlò. wọ́n lọ́nà bọ̀ rẹ̀ kó dáadáa tì ó lẹ́kọ̀ọ́ lọ. láwọn ìṣẹ́ra fẹ́. tọ́jú ní ọ̀rẹ́ ẹ̀dọ́ àwọn ìlànà tó fà á yẹ kó mọ̀ ọ́. فانصبر فإن الذين ليسوا بالناصبين فانصبر فإن الذين Báwo ló ń ṣàfihàn wọ́n ní ṣáàbì wọn náà sì ní àjò kúrò ní kúrò lọ́dọ̀dọ̀ ilé yìí lọ sọ́dọ̀ bẹ̀ wọ́n ń sọ gbìyànjú ṣe wàhálà lọ́gùn mí. náà ìfẹ́ ti kọ́lé sí gẹ́gẹ́ bí ọ̀gá ńlá ọ̀pọ̀ ẹ̀sìn rẹ̀ nígbà fọ̀kàbalẹ̀ mẹ́. mo wá lẹ̀ra sí wò mí kí ló dé. tó bá wúlò fún lágbájá lè má da fún tiẹ̀. wọ́n ń sọ ṣe wàhálà lọ́gùn mí. fàìnàlẹ́bí náà là ń ṣe bí nà sọ́bì. ìgbádùn ayé ń bẹ níbi ká ṣe wàhálà lọ sí bòmí. fẹ́ẹ̀ ní òrí wípé pẹ̀lú náà àwọn ọmọ tá à ń ríran omi dùn ún mu kí ló mú omi dùn ún mu nítorí wípé omi ò dúró lójú kan ní ìyẹn tó lè kọ ọba pẹ̀lú ńlá yàtọ̀ òkè láàmú yá tẹ́lẹ̀ tí omi bá rí ìsà ní ọ̀dọ̀ wọn tó o bá ti wá dá ogun sẹ́ẹ̀lì mọ́ ní àti àrí débi ogun dá ogun alẹ́ pẹ̀lú tí mo ń sàn láàlọ́ fún ọlọ́pàá ń sáà nà kọ́ tó bá sàn ní ṣe ń dùn bí ò bá ti sàn kò ní dùn. Tẹ́wọ́n ní ẹ̀kìn ni lọ bẹ ẹranko ṣé ìmọ̀ ń tòkò jẹ máa ń ba ẹni láti lọ. Pẹ̀lú ṣùdù ẹ̀rọ yìí kí ìyẹ̀wò tẹ ẹ̀rí ohun tí wọ́n ń lé pé ó jòkó sí ọgbà rẹ̀ wọ́n fi dára sátì. Kò bá ti rẹ̀ rẹ̀ jẹ́ ní kúrò níbi tó wẹ̀ ní wàá sáré lọ wá gbòmí ẹ̀kọ́ yìí lára jẹ́. Ìsáàmì ní ìsáàmì ẹlẹ́ẹ̀kẹta ní ẹ̀rí àlọ́ọ̀dù tìró lásán. Ṣé kìí ṣe jíjẹ? Ìkiri tìró òun pẹ́ẹ́mì ó wá kó láwùjọ jẹjẹ wá fún wa pákéjì ẹ̀ wà wúlò. Tí wọ́n lè fi ju sánákẹ́ bí létí o ara o àwọn ẹ̀ka lọ kí káṣíá kẹ̀ ara o. Ẹlẹ́yìn ti dìde omi tó wà ọ̀rọ̀ mi ànábì ń ṣe màdínà màdínà wọn á lè jẹ ànábì kò tó dé lójoojúmọ́. ànábì yóò gbé ànábì ẹ̀kọ́ tẹ́sán ìdìbò kan pẹ̀lú bàbá ànábì tó síbẹ̀ nígbà wọn ará màdínà ṣe rá ànábì àtọkùnrin àtọkùnrin àti gbogbo àwọn ará àmàfúrà ọ̀tá tí ò tí gbà wọn jáde wọn pàdé ànábì tó tọ̀ láàárín ìlẹ̀ من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله لا lọ́wọ́ àfáà náà tí wọ́n takò oyin ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tàbí wápà àwọn míì takò pé kò tí ẹ̀ sí rárá yìí àwọn míì takò ó ṣẹlẹ̀ pé kìsìmọ́ kìí sí ìgbà ká àgbàdì dé sí màdí àlọ́sẹ̀rọ̀ yóò tọ́pọ̀lọpọ̀ àwọn àfóò ní sírọ̀ ọ̀pọ̀ àdàdé ìgbà ká àgbàdì wọ màdí nàgàgà àwọn ará Màdínà ń tó ìyẹn pàdé ànábì sáwọn àgbà ẹgbẹ́ sì kù sí ẹ̀rọ síbà nílẹ̀ lọ́wọ́ àwọn kàbẹ́. Olùdábáwò kúwòkúwò lásàá ká máa kọrin wá lùsì. Ìyẹn tí mo ń kọrin dáadáa ní lágbára kò wá sínú àṣà lágbára kí wọ́n máa lù máa dúró ní. Orin máa ń dùn lẹ́nu wọn àwọn lè pè wípé àlìbádìrù ìràwọ̀ òṣùpá ọjọ́ kẹrin lámàtí lọ sí ìwà nígbàgbé àti ìlúwàdà nínú ọ̀gbun ọ̀gbun kẹpẹ̀lọ́gbun níbi tí igi kan pọ̀ sí ìbẹ̀rẹ̀ lẹ́bi tí yóò di igi wà dáa ló ti yọ àwọn ẹni wa já bá a ṣòkè wàhálà ìrìnà dáadáa. àdúgbò yẹn ọmọ dúkẹ́ tí wọ́n lẹ́bi wá sí ìbẹ̀rẹ̀ àná àwọn. èyí ò wá sí mi tí ó gbé ọ táwọn ẹgbẹ́ ayé máa lọ rẹ kúrò ní ẹ̀ka ẹbí ẹ̀ka ìbílẹ̀ ńlá àwọn ènìyàn ká ìrẹ̀pàṣà lọ kọrí náà bí ìdàgbà rẹ̀ àbá àárín ẹ̀ka nínú ìpìlẹ̀ àfikún àwọn àlàfo tó lè bá tó ní ojú ẹ̀ kù. alákùnlé ha ti ta fẹ́mi ń bẹ̀ pé ànábì fi dùnú wọ̀ bí kí ni àwọn àmì pàtàkì kẹwàá gíga jù ẹ̀ǹtùnú tí ó dé that welcoming ọkọ̀ ó sì máa bá ọ̀gá alhamdulilayi lọ sọ̀rọ̀ ládùúgbò tí ànábì fojú rí fórí bí ọdún mẹ́tàlá ọlọ́run bá àdìjọ ọlọ́gbẹ́ni bá ń wà nínú wàhálà tó jọ báyìí náà kọ́lọ̀ náà wà lẹ́kùnlé ọlọ́run wà ní kó wọlé àfẹ́tà àrísàtìlá báwo ni wọ́n wọ ọba ìṣọ́lọ́run bá àdìjọ ọlọ́run àwọn èèyàn jí kò báyìí ṣe ìgboro màjínà nínú àwọn skẹ́ẹ̀tì àwọn ìlú kékeré yìí ó dé kájọ dé màjínà má nìkan máa lè lọ sáré lọ sí màjínà fún ìjọba dọ́ra màjínà ti dé àwọn fámìlì ànábi tá a bá ń bá wa bọ̀ láti ìpìlẹ̀ aláànábi ní fámìlì ní màjínà tó gbé Hashim bàbá ànábi kejì àbí bàbá ànábi kẹta ìyàwó tó fẹ́ tó jẹ́ àwọn máa lọ fún ma jí náà ló ti lọ́fẹ̀ẹ́. òun náà ni Abdul Muttalib ran Abdullahi láti lọ kí tó fi kú sí Madina nígbà bàbá àwọn náà torí bàbá nàjà kàfàrí dínú wọn pàdé òbíṣẹ́ lọ́wọ́ àbáyé tó dà. lẹ́nu ń lo ọjọ́ tí ò kéré níbẹ̀ ó lò ń bẹ̀ gẹ́gẹ́ bẹ̀rẹ̀ lọ́kọ́ kí ìwọ̀n tó kọ́ fún láyé mọ́sálásí àkọ́kọ́ forty ní anábìlò ní kùbà bẹ̀rẹ̀ ló gbé mọ́sálásí àkọ́kọ́ dìde. àwọn àmì náà ẹ̀kọ́ pẹ̀lú tọ́lá ó wà mọ́sálásí ní òṣìṣà alàtàtúwá tó mọ́sálásí tá a gbélẹ̀ lórí tako àwọn afárá mi ní mọ́sálásí kùbà ni. tó là kọ́kọ́ mọ́sálásí nínú ìka mùsùlùmí àkọ́kọ́ tó kẹ́lu bí ẹgbẹ́ jùlọ àwọn ọmọkọ́ jẹ́ mẹ́sájú ànábì àkọ́kọ́ mọ́sálásí tá ànábì dákọ́ ni mọ́sálásí tó kùbà ó sì ní lọ́dún tí ẹ bá lọ kírun ní mọ́ṣáláṣí kò bá yóò lẹ́sẹ̀ tó bá wọ́n ṣe ọmọlá tẹ́lá bí ó bá ti mẹ́sẹ̀ à nínú mọ́ṣáláṣí kí ẹ̀kẹ́ ẹ̀dẹ́ kẹ́ kírun bẹ́ẹ̀ òní mọ́ṣídù bá tòun pé ẹni bá kírun bẹ́ẹ̀ ànábì ní ní ní lábẹ́ ẹni bá ṣe ọmọlá kí ẹ̀kẹ́ sì ń bẹ kọ̀sídà tó ń bẹ tó gbajúmọ̀ ó ń bẹ tó ní kọ̀sídà tó kù bá fi mádìí sọ́ọ́hìbì kùbá inú kọ̀sílẹ̀ náà ti pé èyí aláàmàhó ìbáàrí ìwà àgbàdàhó wà aláàmàlà àlàmì náírà. Síbíjà lóbi wá kí wọn àkọ́kọ́ júmọ̀ ayé kò bá lè àkọ́kọ́ mọ́sálásí nùsùlá. Oná lè àkọ́kọ́ mọ́sálásí dáa ti kọ́kọ́ kíjímà. Láti wá ń bẹ́ẹ̀ tọ́jú ọjúmọ́ owó padà wá kí Júmọ́ pẹ̀lú àwọn ará Kùbá. Àwọn náà kí òun lẹ́yìn àgbẹ̀bí Jọ́nà lọ́wọ́. Tábà kí àwọn ní mẹ́rin méjì mọ́ wọ̀ bọ́ọ̀lù ọ̀dọ̀ ni wọ́n. Ọ̀kan àwọlẹ̀ Júmọ́ àti Ìgbàdé mi sọ̀rọ̀ wá wọ àlẹ́ ìjọba sẹ́lẹ̀ ọ̀là àkọ́kọ́ Júmọ́ kalẹ̀ lókè. Níbi ọ̀rọ̀ mo bá àwọn ìyàwó kan bẹ máa ṣe ọtí kọlé àwọn ìkọlé ni kò tí kò ìyàwó sì wà ní sì wà ní maka ìyàwó sì ń bẹ. bá a lọ́bẹ̀ ìtọ́nú pé àtẹwá dùlù kalẹ̀ pẹ̀lú báwo la máa ìfọ̀kàn balẹ̀. èyí tí àwọn èèyàn ti ń pàdé pẹ̀lú ìdá afẹ́ ràn lọ́wọ́ pẹ̀lú nọ́mbà sí pé sáà àbá àti ìtó. ẹ máa wọ màsí náà ìwà burúkú ilé kọ̀ọ̀kan mọ̀ sí nàìjíríà náà ti wá rí lọ́sùlà. Gbogbo wọn ń jà ní ọ̀dọ̀wọ́dẹ wọ́n dẹ̀. Ìdílé ń pè ní ìfẹ́ náà lọ́dẹ́gbẹ̀. Gbogbo ilé kọ̀ọ̀kan ní ilé Nàìjíríà ó ń fẹ́ pẹ́tẹ́fà lábẹ́ ọ̀dọ̀ wọn ní òde sí. Ẹgbẹ́ ni ẹ sáà fi ọ̀gbọ́n tí o mọ̀ ẹ̀fí lẹ̀. Fẹ̀yìn náà máa mú kì í ṣe àkúndé bí sẹ́rù àṣẹ ọlọ́run ló fún yín ó sì ti mọbi tí nǹkan ìgbà tí ìjọ lọ́dọ̀ á dé òun náà ní ẹbí lọ sí ńlọ ńlọ ńlọ ó wá débi tí mọ́sálásí àgbàbí yìí wà lónìí ìpìlẹ̀ bá kìí ṣe ìpínlẹ̀ tí bẹ̀rù kọ́ ìpìlẹ̀ ibi tí mọ́sálásí àgbàbí yìí wà lónìí wọn tá a lè nílò lára àwọn ọmọ ẹ̀kọ́ wa débẹ̀ ó tún yá ó tún yí ó tún wá padà síbẹ̀ padà ó wá sí. alẹ́ ìwọ́n ló ń pé ibi tí ń lọ nù. báyìí mo gbọ́ ìrẹsì fún síbẹ̀ báyìí lẹ́nu sáà báwọn ẹ̀rọ síbẹ̀. bàbá nàìjà àwọn fámìlì ànábì tí wọ́n jẹ́ màtánà fámìlì ànábì ní. so wọ́n bẹ̀rẹ̀ sí gba ànábì lálejò wọ́n pe sàábẹ̀ kẹ́lẹ́ àdúrà yìí wọ́n àṣọ yìí fámìlì ànábì ní nígbà nílẹ̀ jà olùwàgbà ànábì ìjọba ọ̀lọ́ ó ti ń gbé ọ́pùsì rẹ̀ fúnfẹ́jì ẹ̀rọ ẹ̀sì ọlápàá ọ̀sẹ̀ tó tákó náà ni àwọn ìkíní àwọn ọgbọ̀n wá sí lọ́sọ́sí tó ní ní first floor second floor gbogbo létí àbúrò jáde pé ẹ̀dá ìjà kẹ́kọ̀ọ́ náà rèé agbọ́dọ̀ jáde wọn fún ànábì onìkan náà ni kò tí ì sí àwọn kan wọ́n fi wọ́n sí ilé ìgbéra wọ́n fi àgbọn nàìjíríà lè sí wọ́n fà nábì sílẹ̀ sílẹ̀ rẹ̀ wọ́n ti wọ́n fà nábì sílẹ̀ rẹ̀ àgbọn nàìjíríà lè gbé òkè náà àbọ̀ àyè náà wọ́n gbókè akẹ́tù fà nábì sílẹ̀ rẹ̀ ànábì náà làwọn fi fà ilẹ̀ rẹ̀ wò wọ́n yàn nábì ní ìwà kọ̀ǹfọ́tébù kí n máa bẹ lókè mi kẹmẹ wá bẹ̀rẹ̀ alẹ́ nínú náà sọ́kọ́ àwọn ilẹ̀ ń bẹ ní ilẹ̀ ìjọta iná àwọn reasons tó mú àbúnà já padà rè kàn nígbà yẹn ní ilé ìgbé òkè má wọn ẹjọ kan abúlé yúb ń bẹ ní òkè pẹ̀lú ìyàwó rẹ̀ bí ẹsẹ̀ bá sàn ká fèrèfèrè bá dá àwọn tó dáná ṣe ní bá dáàlù wọ́n sáré bẹ́ẹ̀ sí aṣọ tó fi ń bọ́ra tí wọ́n ní jẹyọ̀ kan lọ wọ́n sáré máa bẹ̀rẹ̀ sí máa fi. tata ní ìgbà àwọn ìgbà rẹ̀ àti láàyè náà àtúnṣe náà wọ́n wá wọ́n àti kánábì tẹ̀ máa fi dé wọ́n ní ara jíbi ànábì ààrẹ lókè ààrẹ ẹ̀ máa wá gbókà àwọn gbésàlẹ̀ ẹ̀wọ̀n yọ̀ ọlọ́run fún àdàsọ̀lá ẹni tó súnmọ́ ọdún fẹ́ẹ̀rẹ̀ ọdún tó tọ́jú ojú àwọn ẹ̀rọ wọ́n dà ẹ̀gbẹ́ sàn lẹ́nu rí rí wọ́n nà ó sẹ́jì rí ó ti lọ sí táyìfù wọ́n tó dẹ̀ lóko láì ìṣẹ̀wọ́n wọn ní wọn lápá ní báyìí. wọ́n ní lè mú àgọ́ ẹlẹ́rẹ́ àlejò ẹ̀ máa wá gbé kí ni máa gbé sáré. wọ́n tẹ̀ ní ẹ̀rọ àgọ́ ẹ̀rọ ti ẹ̀gbà ní ilẹ̀ káwọn máa wà lókè àgbàdì á ah, kí máa máa tẹ̀ àwọn àmì kúlà tí wọ́n bá ń rí ìyá tí ọwọ́ ń lé alájà méjì alájà kan wọ́n yàrá gbólú sàrẹ́ lọ ah wọ́n kò bá làkà yìí tó kò bẹ́ẹ̀kọ́ ọmọ tó kò kí n káàrọ̀ máa bẹ̀ kí ìwọ̀n náà wá bẹ ní ìsàlẹ̀ inú ẹ̀kọ́ tá a fi ń bẹ́ni tá a bá gbà pé a gbọdọ̀ parí lò bẹ lókè ọ̀pẹ̀lẹ̀ náà agbó àyíwá mẹ́sàn-án wọ́n ní lójoojúmọ́ ni àwọn oúnjẹ òní yé máa wá síta òjíṣẹ́ ọlọ́run nínú ẹgbẹ́ ẹni àgbèsè àwọn sì fi máa jẹ àwọn ti gbáwé wà sàn sábà lókè ẹ bá lọ sí ìlú òkè láti èkó lára kéèké lójú àwọn sọ lọ́wọ́ tí wọ́n ká lè dúró báyìí ẹ bá ti jí gbàgbé báyìí àwọn oníṣẹ́ àwọn àwọ̀ rẹ̀ pàwọ̀ àgbàkọ̀ àwọ̀ ọkà lẹ́ẹ̀ma bá pàdé tí wọ́n wá fi sáàbẹ̀ yín ẹ bá ti mọ̀ pé àlejò ní ẹ máa wá sí lẹ́tí pé èèwọ̀ ni kí n jẹ wọ́n tó máa ń ṣe fún ìyàwó tuntun yàtí ìyàwó tuntun kọ́ à fún first one month goal ọ̀fẹ́ ni wọ́n á ní dófin á ní dófin á ní dófin àwọn dáadáa àwọn kékeré ń dé láyé kọ́ wọ́n ní ọ̀pọ̀ títì fún ọ̀yà jẹ́ ẹgbẹ́ ah, kọ́ àwọn àtẹ̀wé tó dá sóhun ti ṣe ọlọ́wọ́ lóríṣiríṣi àwọn oúnjẹ ni ànábì máa ń bá níta rere àwọn ìṣòro ń sábà lọ́bì wọ́n sì ń ní ẹ̀bùn bí a ṣe ẹ̀kọ́ síjà tó wá yé ọ̀dọ̀ tiwa náà àtúwá di èèyàn ṣùkà lọ́dọ̀ wá ní ọ̀ṣà táwọn náà lọ wálẹ̀ à. ìsáàmì náà gbọ́dọ̀ àbúrò àyíká nígbà láyé láyé mo nígbà tí ìlú rẹ̀ wá mọ́sálásí láti máa jẹ́ pé ìjọ indirectly Madina ti bá ànábì lọ́pọ̀tẹ́ntì wá nígbà tó lọ. mi ò sọ o ní ẹnu ṣùgbọ́n ìṣesí sọ. àwa níbi tá a ti máa wá kójọ ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn fún àwọn èèyàn yẹn máa ń pè ní másíjì àbí másíjáde. sàmẹ́bí wá padà wá lọ rí àwọn fámìlì kan nínú àwọn bàbá náà jáde dànù tí wọ́n nílẹ̀ ilẹ̀ yẹn ogún tí wọ́n jẹ lọ́dọ̀ àwọn bàbá àwọn tó ti kú ni. owó tó sì wá jẹ yìí kódà wọ́n sin àwọn òkú ní ìsinmi náà wọ́n kú bàbá àwọn tó ti kú ànábì ò wá gbájú àwọn ìwòkúlẹ̀ yìí afẹ́ mọ̀lú fún ká sí ọlọ́wọ́n fọjá jà fún. lọ́bìnrin ara wò fáàmì nù ní ka ìtọ́ èló lè gbà lórí ilẹ̀ yìí ilẹ̀ mọ́sáfí wá àwọn ènìyàn sì rẹ́dì láti yọ̀dán láti èló lè gbà ó wà wá di ọjọ́ lẹ́gbẹ̀ẹ́ ìlú ọ̀rọ̀ ló bá ń ṣe yorùbá náà wọ́n pọ̀ dání ká lè kọ́ ti kéne o àwọn ti ẹ̀ kọ́kọ́ láwọn òkú alábìdá wọn láyé àwọn ìlànà gbé lórí ilẹ̀ láyé ìdíjọ́ náà láti ìwà ni ẹ̀rọ kò káwá dúnà àdúrà yẹ lẹ́yìn ìgbà náà káwá dúnà àdúrà ta lẹ́bí padà wá rà lọ́wọ́ kódà àwọn òkú tí ń bẹ́ ń bẹ́ wọ́n wù wọ́n lọ sí wọ́n síbò ní ara rẹ̀ fọ́ lórí òkú wọ́n wú àwọn òkú tí ń bẹ́ ń bẹ́ wọ́n lọ sí wọ́n síbò ní ẹ̀yìn ní sèbílà asgard bẹ́ẹ̀ náà wọ́n yọ ilé àdábì sí lábí ò gbé gbé ní báyìí wò ara wò kò jẹ́ sí aláwọ̀ so nígbà tí ẹ̀ ti fẹ́ dé dúró lónìí àti ọ̀ lọ́jà fi parí ọ̀rọ̀ ọkùnrin pé kò sí bí ìfọ̀kànbalẹ̀ ìfọ̀ tí ń ṣẹlẹ̀ sí wọn náà it's matter of time ní padà kú ọ̀bẹ. Abinu ayé lọ́dọ̀ká tó Muhammad àwọn wọn sọ́ọ̀bà hù wọ́n fa ìlòkòrò mú sọ́ọ̀bà kábí nà ilé Muhammad. Ṣé gbogbo bàtọ̀ bá ti gbé kíní kan ṣẹlẹ̀ sí ọ alẹ́kẹ̀ẹ́ náà wà fáwà ìjẹ́ kan kọ́ àjò sílẹ̀ rahman ọlọ́wọ́ wọn kọ́ wa débi ìtayàrá aisha àti mùsíbà tó ṣẹlẹ̀ sọ́nù gbàdápàbọ̀ zìlá náà àwọn kan hadithi al-Bukhari ó wá gba omi ọ̀pọ̀lọpọ̀ wa lójú àgbélọ́kàn wọn làwọn ọjà fún wa táwọn bá ti ní pọ́blẹ́mù tó bá ọlọ́run tó ṣe lè fún Aisha yóò sì hàn wọn mọ ìyẹn má kàá kájà nìkan ìṣúná mi bá bù wọ́n ni àti ọlọ́run ní sẹ̀rẹ̀ mi pé Muhammad tí n tó wá tẹ̀lé sí ọdún wá tó ti Muhammad kò tí ì tó ní ọ̀dà kúrò ní àárín ìṣe à iṣẹ́ wà wọ́n ọ̀fẹ́ lọ́sọ̀ kò sí ní iṣẹ́ wà ní ọ̀ níṣẹ́ tí yóò tó bí fi social status ẹ̀ à ṣé òkè iṣẹ́ pọ̀ jẹ́rẹ̀ kan kàdúrà nínú ọ̀nà kò sí jọba rẹ̀ ah. ọba náà lè fún pẹ̀lú kò sí iṣẹ́ tó ìwé ogi ni ó bá status ẹ̀mọ̀ ní yìí wò tó àyíká náà jù bẹ́ẹ̀ lọ. Ayọ̀ Mẹ́kàntù Mùhàmmádà wà mọ̀ sọ́ọ́ bá wò. Ayọ̀ Mẹ́kàntà Mùhàmmádà ومصابه فاذكر مصابك بالنبي nígbà tó bá ti rántí ànábì àti tó ṣẹlẹ̀ sí ànábì tàwọn أفعله لكل مضيق الحزن مفتتح الفرج فآخر مفزوع به أول الفرج ألم تر أن الله خلص يوسفا olùdókòwò tí bá ń jẹ́ ìbànújẹ́ tó ti dípa tọrọ ìdá òtún wa dé bẹ̀rẹ̀ báyìí ìgbà ń gẹ́gẹ́ wá ní ó fẹ́ yí kò ní sí nígbà tí ò bá ti dojú ẹ̀ ìgbà tí ó bá tó bá dojú ẹ̀ gẹ́gẹ́ ní ma sí kàtà ìdá sani yusufu yọrọ sọ ọ ní ọgbọ́n mú ànàhún kọ̀ọ̀dẹ̀ kúrò àtẹ̀yẹ̀dá ẹ̀ẹ́dúdà. حتى إذا استيأس الرسول وظنوا أنهم قد قدموا جاءهم نصرنا فنجي من نشاء àwọn ìgbàgbọ́ ọlọ́run gan ìgbàgbọ́ ọlọ́run tó máa ń dá wọn ló ó ní dájú wọ́n fẹ́ẹ́ lè máa já káàmù náà tí wọ́n ní dá wọn lò báyìí ló fi wá dí báyìí kò tí ò sójú ọ̀nà tí wọ́n wá lè gbà láì máa ah, ó ti fi wá sùn láì lóru ìgbà tó bá sùn ọ̀hún gangan ní ọlọ́run ìgbà rẹ̀. so mùsùlùmí gidi máa ń fi ìbànújẹ́ tó bá ṣẹlẹ̀ sí ọ̀hún ẹni ìbànújẹ́ ọ̀rọ̀ bá lákàtà ọ̀gbà ń yẹwa. a máa ní ìbànújẹ́ odò tèmi tèmi ló gbà tí wọ́n. ọlọ́dà nǹkan àmọ́ sábà gbọ́ sí ìbànújẹ́ ní àyè ìjà rẹ̀ ló mọ ẹ̀wọ́ oníṣẹ́ yìí ń bẹ́ẹ̀ lú ẹ̀. tèmi lè fọkàbalẹ̀ ẹ̀ méjì ní gbé làwọn bẹ́ẹ̀ jẹ́ sí tìkí ni ti bóra lọ. ṣùgbọ́n tí mùsùlùmí ẹ fi máa rántí bá òfin ah, wa súnmọ́ra ìfọ́nlẹ̀ ìgbà tí ìbànújẹ́ láfẹ́ jẹ́ tí ò ṣe é gbìyànjú mọ́. gbọ́nlọ́kùnrin wa lọ bọ́lọ̀ ń direct ọ̀nà ń lo ẹnìyàwó kọ́ọ̀dù kùfù nígbà wọn alẹ́ nìkan láti bàjẹ́. ìgbà tí wọ́n bọ̀ sùn ni àbúkọ́ bí yòókù kọ̀díjà kú ó lọ bá ìdùnnú òfin láyé. Ọbẹ̀ wa dàrú mọ́ra wọn lójú. Ìgbàlùjẹ́ ẹ̀hún nàṣírò náà fẹ̀yìn tí ọ̀bẹ nàṣà lọ́wọ́ rẹ̀ nípa nàṣà ìgbé ìgbàlá wọn. Wọ́n fi sọ fún àwọn tí wọ́n ní òbí pé àsìkò ìyí ìgbà wọn kó inú ṣòro ti dájú. Ọ̀làwọ̀lẹ́ máa yá tí ìmú ni bàá ṣáà wọ́n dọ̀rọ̀ wọ́n. وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا متى نصر الله ألا إن نصر الله قريب ṣùgbọ́n tí máa ń dé nígbà tí èèyàn kan ò fẹ́ràn máa ń tí ó sì máa ìgbà òun gẹ́gẹ́ wá ní fẹ́ẹ́ tó o. nígbà òun tí èèyàn bá tún wá lọ sí ní síkìlì ní àtàrà bọ́ọ̀dù. ìgbà tó lọ́n fẹ́ fún ní mahraj ìjáde kúrò nínú ìṣòro ara ajá kẹmẹkẹ wo oṣù tó máa jẹ ọdẹ ìgbà òǹdẹgbẹ ló fẹẹ gbé ó kà fún mákà ọsọ ìdánilẹ sí èyí máa ń lọ́kàn fún gbẹmọ àfàkẹ́ àwọn òru àwọn oníta máa ń jẹ ẹlẹ́mọ̀ àwọn àwọn tiwa ní ìjẹta ìta àti òtó jẹ. wọ́n á ti bàtọ́ lọ́nà máa ti ní kí ó ti wá dà lọ́jọ́ kanjọ́ kejì báyìí ọlọ́run mọ̀ wá mú wá níbi tẹ́ ẹ̀dí ẹ̀tí òníkà àwọn jẹ́ ìṣẹ́fún ó ní màá fi pa òun àwọn tí ẹ̀sì ṣẹ́fún fún un bọ́lọ̀ sí máa ń ṣe mọ̀ ó kàn wá kúrú ọkà wo ni wọ́n fi ń bọ́lọ̀ lò ní fún ìjòkó báyìí fi fẹ́ tún là káyè wá sí ṣòro tó pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èrò ni ọ̀gá pọ́bẹ̀mù tí wọ́n ní ní ayé kéèyàn fi ń ṣẹbọ sọ́lọ kéèyàn fi ń ìṣòro náà láàbẹ̀ àwọn àtọ̀hún gbogbo pósà fọ ìṣòwò náà ní pẹ́ẹ́pẹ́ òun náà sì sọ̀rọ̀ tiẹ̀ àwọn kan yé ẹkún ṣòro ló pẹ́ ìṣòro náà lábí nílẹ̀ kó olójú ọ̀dọ̀ náà àwa níbi àti máa fi lọ́sọ́fì ìṣòro ìṣesí ọlọ́run tọ́wọ́ sábà máa ń ṣe pẹ̀lú ṣòro wá ẹni ọlọ́run bá fẹ́ jù ní máa ń dá ṣòro sí agbára rẹ̀ sẹ́yìn kan tí sòrò rẹ̀ táwọn ànábì ọlọ́ torí àwọn ọlọ́ fẹ́jù sọ bẹ́ẹ̀ ọmọ mi kan sí tí ọkùn tó ànábì tẹ́lẹ̀ kú tó obìnrin kú fún ànábì ọkùnrin kú fún ànábì ànábì ti yàn fẹ́ láti fọ́ kúkú tí wọ́n bá fẹ́ ẹ̀ lókun ní ọ̀gá tí lẹ́yìn bá kú bá wọn ti dára kò ní lẹ́yìn lẹ́kúnmẹ́sì àwọn ọ̀gá sí òkúra ọkùnrin sí. Sọ́ọ́lẹ̀ ìka kò sí tó ṣẹlẹ̀ sí ọjà nàbí tí ò ṣẹlẹ̀ sí jù bẹ́ẹ̀. Ọ̀rọ̀ alẹ́ ọlọ́run tó padà wá fi sùúrù ànábì dá lẹ́jọ́ dáadáa ètò níyìí àsọ̀rọ̀. إنما يوفى الصابرون أجرهم بغير حساب ẹni bá ti ṣe sùúrù ọlọ́run ní ẹ̀fọ́ kàbálẹ̀ ẹ̀sán bẹ́ẹ̀ ní sùúrù sí súnmọ́. أما الله على الحلال في التعديل إذا لك في خلال الكسر حكم تلك الكسر فإذا كبا توفيجا كما ما توجاكين يو فلنقص يدافي إلى قصة يمشي الأمر الله تعالى على صلى الله عليه وسلم على الذي لم يحل به وعابه وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك